rákùnmọ́lá àfẹ́ràn ẹ̀jọ̀ ìbéèrè wa yóò lọ sí ọ̀dọ̀ ṣékìá Abdulaziz Bello wọ́n ní ẹjọ́ nípa ìmáa pé oníbídíà ní ajá pípé ṣe ó dáa ìbéèrè lẹ́ẹ̀kejì wọ́n ní ẹjọ́ nípa ewì tí a gbọ́ tí àwọn ọmọ kéékèèké méjì kan kọ pé kí ni ẹ lè sọ fún wa ní orí rẹ̀. الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وبعد أتقفوا الله وبارك ولا إكرام الله ركوبا نبوى محمد صلى الله عليه وآله وسلم لينا أتقفوا olùmọ̀ní ìkàlẹ̀ àmì ọlọ́mọ ọba àlekíọ́lá gbogbo wa kí wọn jù báyìí wọ́n ń ṣàfihàn gbogbo gbà ní ètò ọlọ́mọba àlekọ́lá fún láti jẹ́ kí a mọ̀nà òdodo àmì ọlọ́mọba àlekọ́lá gbogbo tó jáde lára olúkálùkù wọn náà ọlọ́mọ jẹ́ kí wọ́n sì wọ́n lọ́nà ọlọ́lá ìlàhà ìlọ́lá. náà lẹ́yìn náà kí gbogbo àwọn elétò kọlọ́mọ sábà fọyín ní ẹ̀sán dáadáa. Ah, alhamdulillah wọ́n ní oníbídá fàlèpé ní ajá ìpínlẹ̀ ní wípé ìsìláàmù fẹ́ ká sọ rawa ní orúkọ tí ó dá ìpínlẹ̀ lélẹ́yìí tòkọ́lọ́wọ́ bá àdìsí ọlá subhanahu wa ta'ala ó pọ̀ lélẹ́yìí fún wa. yẹn pé ká sọ̀rọ̀ ní àwọn orúkọ tí kò dá nínú Islam. ṣùgbọ́n nígbà míì tí àwọn ènìyàn gángan tó ń bá fúnra ẹ̀ sọ ẹgbẹ́ ní orúkọ taari tó jọ máa ń tí èèyàn lè pè bí bù lápapọ̀ ìdánwò ní àyà tí ọlọ́wọ́ bá rí tọ́lá sọ̀rọ̀ pa banáàlù ọmọ báwọ̀ nígbà tí ó sọ nípa pé ọlọ́wọ́ bá rí tọ́lá nípe ní ọ̀rọ̀ ajáyébẹ̀ nípa pé tá a bá la fẹ́ tá a na ọ̀pá sókè fún yóò gbó tá a bá tún ní pé àná sókè yóò ṣe kẹ́ni yóò gbó kò sí ti arákùnrin yìí ṣe bí kìí ṣe pé àṣejù nínú ẹ̀sìn. bẹ́ẹ̀ ni ó nímà bẹ́ẹ̀ ni ìmọ̀ rẹ̀ ò ṣe kí ni ò fún ìmọ̀ rẹ̀ fún. sóńgbà mi èèyàn kan àbíjọ kan jọ kankan kí ọlọ́run ọba àníkọ́ láfi wọ́n jọ lápèjúwe náà ọlọ́run ọba àníkọ́ ọlá subhanahu wa ta'ala tó sọnù àsúrà mi bóyá ẹnu sọ́ọ̀tì tó máa rí ọlọ́ni mẹ́tàlì lẹ́dí iná ọmọlẹ̀ tawọ́rọ̀ fún malam yaxmiluha kàmẹ́tàlì lẹ́xìmá yaxmilu asfaro isal mẹ́tàlì lẹ́dí iná ẹ́ kẹtàrú bẹ ayatollah ẹ̀rí kọ́lọ́ wọn bá aleke wọn subhana wa ta'ala ó tó sì àpèjú àwọn alòlìkítà àwọn yahudi nípa pé àpèjú wọn dà gẹ́gẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ kan kẹ́tẹ́kẹ́tẹ́ wo ni kẹ́tẹ́kẹ́tẹ́ tá a di ẹrù sí lẹ́yìn ẹrù tí wọ́n ti fún kẹ́tẹ́kẹ́tẹ́ yẹ bá ti di ẹrù tíra fún àti gbogbo dáńtì fún kò wúlò fún òwúlò kò tara rẹ̀ sí dáadáa torí pé kò mọ tí wọ́n dìlé lẹ́yìn lẹ́yìn ọlọ́run ọba àlékẹ́ ọlá subhanahu wa ta'ala ló ṣàpèjúwe àwọn irú àwọn èèyàn báyìí ó ti mọ̀ pé ọlọ́run ọba àlékẹ́ ọlá al kẹ́yìn ó ṣàpèjúwe ẹnìkan tí ì ó fi jọ ajá ó ṣàpèjúwe àwọn àjọ tí wọ́n ní ìmà tí ọlọ́run ọba àlejò ọlásàánú wọn ṣùgbọ́n látara àmà tí wọ́n ní wọn ò lò ó ó ṣàpèjúwe pẹ̀lú kí ni o ẹrù ta àdìsí kẹ́tẹ́kẹ́tẹ́ lẹ́yìn sọ́mi ò rí nǹkan kan tó burú jáì tá a bá rí àwọn tí bá ń pè sàábí ní tẹ̀tẹ̀ ìbùkẹ́ alátẹnujẹ olóṣèlú dẹ̀dẹ̀wù rẹ̀ ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni àtàlágbé kan nǹkan tọ́lọ́wọ́ ọba àríkọlá fi wé nípa pé arákùnrin tọ́lọ́wọ́ ń lò ní suratul A'raf yìí ó náà nímọ̀ nípa àtàwọ̀rọ̀ ṣùgbọ́n ṣe kí ni oló ọlọ́run fi wé ajá tó tàbábù náà wá já ilé ọ̀rá burú kankan bẹ́ẹ̀ o fáyìn mùsùlùmí ni fáwọn tó bá gbà pé mùsùlùmí tó pé kéèsì rẹ̀ bẹ́ẹ̀ yẹn bá gbọ́ yé dáadáa ẹ̀lẹ́mí gbogbo àwọn atájú kó lẹ̀ mọ́kì fún ẹyọ kó kọ́lá máa rí lórí arákùnrin yẹn torí pé kéèsì ẹ ti wọ́ọ̀sì púpọ̀ kéèsì arákùnrin wọ́ọ̀sì gan torí pé ọ̀rọ̀ tí ń sọ ó ti tóbi jù téèyàn máa ní pé ó dà tó yí ti àlè kàfàrà rẹ̀ rí èmi kí ni wọ́n kàfàrà àwọn ṣíyà fún ṣé pé náà àwọn gòkè tí wọ́n kàfàrà ṣíyà náà ní kí ni o ìmọ̀ bú àwọn sọ̀hábà lára tí wọ́n torí ẹ̀ka fara àwọn sí àyẹ̀ nígbà tó jẹ́ pé àwọn tí wọ́n gbẹ̀sìn fún wa àwọn ọlọ́run ọba àwọn ọlọ́run ọba àlejò ọlá fi ṣe kò ń gẹ́ anabi sallallahu alayhi wa sallam láti pé kí wọ́n sọ ẹ̀sìn yìí débi wípé oyè dọ́dọ̀ àwọn tí wọ́n gbàṣẹ lọ́wọ́ wọn tí tí ó fi dọ́dọ̀ àwa náà lónìí ó bá jẹ́ pé àwọn Yorùbá jọ wá lójú ẹ̀yọ̀ kẹ́ mọ́ ń kílíà sí ìdí ìmọ̀ sọ fáwọn èèyàn pé tẹ́yẹ bá ní àwọn sọ̀hábà ń wò lódodo wọ́n ń parọ́ ẹlòmíì kò ṣe déédéé nínú wa àbí wọ́n lè parọ́ máa nàbí sallallahu alaihi wasallam wọ́n lè parọ́ máa kùránì náà síbi tí sẹ́mu sọ̀hábà yìí náà ló àwọn náà ni wọ́n kọ alukùránì kalẹ̀ tá ń lò lónìí tàbá olúkálùkù wa táwọn fẹ́ wò ikọ́ ló kọ́ àṣàbí náà ni wọ́n kọ́ ọ́ ọlọ́run sì ròyìn anábì sallallahu alaihi wasallam pé kò máa kọ kò máa kà fáì ẹni tí ò máa kọ tí ò máa kà ẹni tó wá máa kọ wá kọ nǹkan kalẹ̀ ṣé kò lè fi aburú sí nǹkan yẹn ni fáì ọlọ́run ọba àdìkí ọlá lè rí yóò padà yóò tù ṣùgbọ́n ṣé kò lè ṣe ó lè ṣe ló bàbá ìjọba àwọn ọ̀kan jọ kan pé ẹ jẹ́ ká wo eléyìí wò ìgbà táwa ń lókè ní jọ̀hún táwọn ìyá wa àti bàbá wa bá ní ká wá kọ ọmọ wọn ti wà ní kò sí fóònù báyìí gbà náà ọkọ̀ sí ọmọ mi tuntọ́ wọn wà á pa oríṣiríṣi dáadáa wà bàbá gani ńkọ ìyá kan tí wọ́n kọ́ ní kó kọ kalẹ̀ téèyàn kọ ojú wà tábà kọ yẹn nígbà tá a ti pé bá kọ àwa nígbà wà tá a ti rí nínú ṣùgbọ́n àwọn ìyá yẹn náà ń dẹ́gbọ́n tó bá ti kọ̀ wọ́n bá díẹ̀ ìwò mi ọkọ mi ẹ̀yà kà sí mi. tó ti mọ̀ pé ìdí ó ń kọ àwọn tí kò ti pọ̀ fún wa ní kà mi. so ìwọ tó bá ti wá làákàyè sọ́ọ́rí bí wọ́n ti tó lẹ̀wù ó kọ́ sínú ìwé o àwọn àtò bẹ́ẹ̀ gírí ní tó bá ti tó ọ̀kárí àjídé ọmọ dáadáa ni ó kí la fi yàn wọ́n jẹ torí pé wọn ò máa kọ wọn ò máa kà. ṣùgbọ́n tó bá yẹ pé òun náà ń fò ó kò wá lò láàkà yẹ tó bá ti kà á sí wọn ọtí fòlẹ́yìn ọ̀fọ̀lẹ́yìn tó bá ti gbà mí ó lágbájá òun mọ̀lẹ́ta àkọ́ kódà kó mọ̀wé jù ọ lọ wọn ní kó mọ̀wé dáadáa ti mọ̀lẹ́ta àkọ́. báwọn sàhábà ní táwọn àtúnṣe sí àwọn ọmọ kéékèèké làwọn sọ yìí táwọn sàhábà ò bá lè ṣe jàǹbá fáànù náà sallallahu alayhi wa sallam lójú rẹ̀ ńgbà náà nígbà tí wọ́n kọ́ àkọ́kọ́ máàmà kánà ìgbàmà kánà náà sùlámù lè kọ́ ńgbà náà kò sì lè kán fáwọn ọkọ̀ ọ̀lẹ̀ kí ni ó mú wa wá sí jàǹbá ńgbà tó ń tàbí láyé tán nàbà wà nù. nàbà tù tábà ní kùránì nìkan náà ní kùránì kùránì kùránì kùránì ní fáìn àkùránì nínú tí islam gbà pé masọ́dìrù wa ló jẹ́ ó sì ní masọ́dìrù nù àkọ́kọ́ bá mùsùlùmí masjid àkọ́kọ́ ni fún wa fáìn èyí dáa ni ṣùgbọ́n kúránì tó gbé dání tẹ̀yìn náà gbé dání kì í sàṣùkà nàbì ni wọ́n kó jọ. síbí ìsìlámù sàhábà tá à ń bú yìí náà àwọn náà ni wọ́n ní àmọ́ náà ti pé wọ́n sakiti yẹn tí wọ́n fi kó o jọ. àmọ́ náà ti ń bẹ lọ́wọ́ ńgbà tí wọ́n ń kọ àkùránì kalẹ̀ dísẹ́mbà àmọ́ náà ni wọ́n lò ńgbà tí wọ́n ń kó o jọ. tó bá yẹ kó bàtà bá àmọ́ nàbá ni ta ló lè mú wọn lọ́wọ́ dání ńgbà náà táwọn ò sí ń bẹ bàbá mi ò sí ń bẹ tí wọn ò lè ṣe àbúrò yìí. Umar bin Khattab radiyallahu ta'ala anhu ó ń sọ nípa nígbà tí ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ azina nípa àrọ́jìm ó ní tí ìbá ṣe wípé wọ́n sọ pé Umar fi kún alukur'ani ni ìbá kọsùn ayà yìí pé káàtì rọ́jìm bẹ nínú. No Islam kó gbẹ́nà kò hàn. ṣùgbọ́n torí pé kìíní yìí ni inú tí Islam ti ṣèkínú tó ti sàn sáà rẹ̀ ni kẹ̀kì dájọ́ yóò mọ̀ kù sínú ẹ̀sìn wa. ìbẹ̀rù sì páyà ó sì pa olóńgbẹ lórí oúnjẹ ńgbà náà ní ipò olórí. ó yẹ kó lè ṣe é kò fi ipò olórí yẹ ṣe é púpọ̀ àwọn tá a bá ń kàtà àwọn ẹni ṣáájú àti àwọn ìlànà púpọ̀ sókè máa wá lè máa sọ lẹ́nu rẹ̀ pé àwọn wọ̀nyí aláburú ni wọ́n ó sọ̀rọ̀ Muawiya nínú tí tó kọjá yìí ah, omidan ìrírí lójú mi pé kí ló sọ̀rọ̀ pọ̀ yìí gbogbo àwọn ọmọ àǹfààní yẹ ah, kíni ni wọ́n eh, òṣèlú ni wọ́n ṣe òṣèlú ni wọ́n olóṣèlú ni wọ́n ah, òṣèlú náà fi Islam ṣe Allahu Akbar tó lè léyìn nígbà pé ìdájọ́ kan kọ́ ni gbogbo èèyàn lè fún ẹlòmíì ló gba eléyìí rà ah! ó ti di ipò kèfèrí tó kọ́ wá di kèfèrí wé tí ọlọ́run náà fi àwọn tí wọ́n ṣàṣejù gbé nínú àkọ́hán kò burú jù sàfà tó bá ti wí ajá owó wípé ọlọ́run ọba àlejò láti fi àwọn tí wọ́n nímọ̀ bẹ́ẹ̀ tí wọn ò ló fi wájá èyí tó bá yí wé kẹ́tẹ́kẹ́tẹ́ ó ti wo kọ́nà àwọn tí ọlọ́run ọba àlejò ọlá ní tó nímọ̀ bẹ́ẹ̀ tí wọn ò lọ́lọ́run bí wọ́n rí kẹ́tẹ́kẹ́tẹ́ so kò sísàn kan ni kò kan kọ́kọ́ ni àwọn gbogbo wa so èmi ò rí kó sí onísùnà kálẹ̀ ni kó mọ léyìí rẹ padà pé ẹ ti fi kílẹ̀ yìí ti ṣe òwò ó dá máa ń gbó tó bá rí nǹkan kan ni kílẹ̀ tí ò wá lálà lẹ́ka nǹkan kan ọlọ́run wa ni kí ọlá wáyé tó já sí pé tán bá ti fẹnu kan bàbá tí wọ́n bí àwọn wọ́n bọ̀ wúlẹ̀ wọ́n fara ya àwọn bàbá bàbá kan sáà ṣáájú bàbá àwọn sàábí ṣáájú gbogbo àwa táwọn gbogbo àwa tẹ̀ ń dárúkọ wọ̀nyí àwọn adígbà dámọ̀ ní kíní kan ni wáyé tó wá kan àwọn sàhábà táwa síbẹ̀ ni pé kò tiẹ̀ kò ta wọn kò ta wá lára alẹ́nìkan sọ ní ọdún sí tàbí yẹtí ọjọ́ bàbá yín ni ìnàdí ẹ́ tọ́ àwọn tẹ̀lú ló sọ fẹ́ dàrẹ́tì nítorí bàbá ẹnìkan nínú yé ni ẹ̀ẹ́dà rí kọ́rọ̀ yẹ ṣẹlẹ̀ tíkọ́ sígbà tí aláṣẹjù arákùnrin yìí ń gbà tó fẹnu ta ọ̀kan nínú àwọn àfáà tí wọ́n jọ lùgbà táwọn ọmọdé náà ti fẹnu kan tí wọ́n ń pè ní àwọn àdàbí tó fẹnu kan ṣe kàmádìn la ilaha illallah àwọn àdàbí bọ́ àtúnlẹ̀ wọ́n ya agbádálẹ̀ kódà wọ́n yẹ bùbálẹ̀ wọ́n bọ́ wúlẹ̀ tìfáfá ni o àwọn tàtà àgbọ́rí iná ìlà ìwọ̀n púpọ̀ alágbọ́ o kí ló kàn kí ló tẹ̀lẹ̀ wọ́n fẹnu kan bàbá kàmá yìí ṣùgbọ́n arákùnrin fẹnu kan ṣáàdé ń ṣe gbogbo ẹnu àwọn yóò gbé e. wọn ò rí láyìí dá wọn náà wọn àti jáde báyìí fálẹ̀ ìlà ìṣàmùdù kọ́lìlá alham wọ́n náà dàbí náà ti ṣe kí ni àwọn náà jáde báyìí ẹ̀rí a ti wípé so ìfẹ́ nìkan wá já ìwé kí n lọ́dọ̀ tèmi ó wọ́ tiẹ̀ dáadáa wallahu subhanahu wa ta'ala alam. alhamdulillah uh, wasalaatu wasalaamu ala rasulillah ọlọ́run kí ó bá ní san afáwa ní ẹ̀sán rẹ̀ uh, sheikh abdulaziz lórí ìbéèrè tí wọ́n dá wa lóyìn uh, eré yìí ṣe tuntun ẹni bá ní nǹkan míì nínú àníyàn tiẹ̀ tó fi ń ta ko àwọn afá tí wọ́n fi wé ajá oníkọ́ bọ́ síta ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ò lè sọ tí ń bẹ láníyàn wọn àwọn ọmọ tí ń bẹ ń kọ́kọ́ o ṣùgbọ́n náà ṣe náà láti máa ma ìdíkàlùkù gbà lérò ṣùgbọ́n àwọn afẹ́kí nǹkan kan máa yé gbogbo wa ní wípé wala yajrimannakum shana'anu qawmin ala alla ta'dilu idilu huwa aqrabu littaqwa bí sunna tí sunna bá nígbà mi sí omi òtó àpárá sí ibú tí ó bá kan wọn tí ó fi wá pé ìfá kó mọ ń ọlọ́mọdé bá wọn àdúrà rẹ̀ láṣẹ sọlọ́mọ wàá gbà bí ọgbà ìyẹn sọ́wọ́ lọ. ṣùgbọ́n táwa mọ̀ ní pé gbogbo àná ń gbàdúrà tí èèyàn bá ṣe mo rò bẹ́rù ẹ̀ ní iṣẹ́ mọ́ ọ̀pọ̀lọpọ̀ lára. ìwà sọjọ́ bó ti bẹ̀rẹ̀ lọ́run tí ń fa àwọn èèyàn wé ẹranko generally àpọ́nlé ní ajá lè bá torí mi ìfẹ́ fi kún ó ṣe déédéé rẹ̀ ẹlẹ́rìí àríwẹ̀ ẹ̀kọ́ gbọ́dọ̀ kẹ́ kọ́lọ̀kọ́lọ̀ ẹgbẹ́ lámọ̀tẹ́kùn déédéé ni gbogbo ẹbí ò bá ti sanmọ́ra léèyàn tí ò yanrantí ẹ́ sọ́wọ́n ká ló fi dákìlì Islam àwọn fi kàrí jì wọ́n wọnú Islam ní ìta rẹ̀ wọ́n wà ní ọlọ́run máa ń fi wọ́n wẹ ẹranko generally ẹ má wulẹ̀ sunkún ajá nìkan ẹ sunkún ẹranko generally ẹ̀rì nígbà ọlọ́run máa sọ nínú Suratul A'raf kí lọ́lọ́run bá sọ ọlọ́run wà lọ́kọ́ ìsàrà àná nǹkan bí àyà one seventy nine bá wà lọ́kọ́ ìsàrà àná lè jahannama wọ́láhùn òyónú لا fèrú nàbíhà wùláyíká ṣinú wùláyíká kalẹ̀ àmì àrùn ọlọ́run òjò kọ wọn padà ó kọ́ tí bàbá wọn sọwọ́ ọlọ́mẹ̀ntínì ẹ̀ ó kàn jó yé pé ìkan mẹ́rin tó ń bẹ tá a lè fi kún fún wọn torí pé wọ́n jọra wọn tó bá sì jọun là máa ń wéhun lọ́dọ̀ ẹni orí ẹ̀ bá pé ẹni torí ẹ̀ bá pé ni òní fi tó jọra wọn wéra wọn sọ́lọ́ ńlá wọn tá a sọ wọ̀nyí àti pìrìtì ẹja nàmà kalẹ̀ lẹ̀ fúru wọn àwọn tọ́lọ́ wọn bá ń sọ jàmá kìí sàwọn ẹranko àwọn tá èèyàn bí kọ̀ọ̀kan nù àtàjọ ń sayé yìí náà ọlọ́run kí ló fa wọ́n ní ọkàn wọn fi gbàgbọ́ yé ń táwọn ọlọ́run fẹ́ kí wọ́n fi gbọ́ yé nínú ẹ̀sìn ọlọ́run wọ́n sì lójú wọn fi rí dáadáa tá a fẹ́ kí wọ́n fi wò tí wọ́n fi máa ṣe ìtìbáàrù sí tí àwọn ọlọ́run ọba sọ kalẹ̀ ní ọ̀rọ̀ ọlọ́run látara tí wọ́n rí wọ́n sì létí tí wọ́n fi gbọ́ dáadáa wọn ò fi gbọ́ ọlọ́wọ́ ní wùlá ayé kakalẹ̀ àní àm gbogbo àwọn tá a sọ lè di ẹranko ni wọ́n inú ẹranko láti yajá láti yà mọ̀tẹ́kùn láti yọ kọ̀lọ̀kọ̀lọ̀ láti yẹ lẹ́dẹ̀ láti yọ lóńgbò àwọn sọkún ajá ajá ti ajẹ́ ajá kéré náà kọ̀mpíẹ̀ sáwọn ẹranko tó gùdọ́ lọ́wọ́ bá fi wọ́n wí ọlọ́ni wùlá ayé kakalẹ̀ àní àm di ẹranko ni wọ́n di ẹranko gẹ́gẹ́ ṣó àtẹ̀ṣe gẹ́gẹ́ ẹranko gẹ́gẹ́ ẹranko ni wọ́n nígbà ní ìbẹ̀rẹ̀ àfáà ni wọ́n ní àfáà níjọ́ mi bí ọmọ gaba lẹ́dẹ̀ àyẹ̀wánù khalis ní oúnjẹ yàkuyà ní àyẹ̀wánù khalis pure animal ọlọ́ni bá lóhun àjọ lò kódà ẹranko ó tún bẹ́ta wọn ilé òsì ẹ̀jẹ̀ ẹranko tún wọ́ọ̀sì jù wọn lọ ẹ̀ràn tún wọ́ọ̀sì jẹ ẹranko lọ ní àdẹ́ranko bẹ́ta wọn bá lóhun àjọ lò àwọn wọ́ọ̀sì jẹ ẹranko lọ ẹranko tún dáa jù wọn lọ àsájá tó kéré nínú nǹkan tó ń fẹni tí ọba gbánù tí ọ̀dà tí wọ́n fi wé bọ́lọ́dẹ̀ ṣe sọ́nù sọ́látù fòrùkọ́ náà nìyẹn ọlọ́ni amtahsabu yìí náà yàtọ̀ hadafa anil munafiqin amtahsabu annahu yasma'un aw ya'qilun yìí hum illa kal an'am bal hum adallu sabila ọlọ́ni tí wọ́n bá ń ka gbogbo ẹ̀ tó ń sọ ìrìn ànábì tó ń ka tó ń sọ tó ń ka tó ń sọ sọ́ni fáwọn yẹn gbọ́ ni àyè má fi ẹ̀ gan sí wọ́n ti tán àti mú lónìí ẹranko làwọn eléyìí ẹranko wọn sunkún ajá síbẹ̀ wọ́n ti ń ka kùránì kò yí ọdún gbogbo bẹ́ẹ̀ asùnmọ̀ kó yẹ kó yé gbogbo yẹn tí wọ́n bẹ lẹ́nu kálukú ni ẹ sọ àwọn tí wọ́n sọ yọ jìnnà máa ń dàkún ṣáná àánú kọ omi bí àwọn bá bọ ọjà tá fẹ́ àtàkì á lọ street mọ̀ wulẹ̀ máa pẹ́pẹ́ ọlọ́bùrọ̀ máa pẹ́pẹ́ wọn fáwọn yẹn lámàrà ká màrà kan tí òdà àmàrà tá àrà àwọn èèyàn míì fún náà bá fẹ́ ẹ má sọ lágbá ẹ̀ ń gbẹ̀kẹ́ lájà ẹ̀ ní gbà ọdún àbẹ́yìn sun ẹ̀sùn ń lù yìí ni àbọ̀tẹ́ ìfún yín físà wọlé ni. Gbogbo nígbà tẹ́ ẹ̀ ti rọ́rọ̀ sọ láti jẹ́ ọjọ́ ìlú orí yíṣu yìí tẹ́ ìwà kọ́sọ ní ọ̀rọ̀ náà ni pé náà fi wájà ní náà lọ́gbà jẹ́ ẹ̀yìn nu ọlọ́run. Ṣé ọmọ tẹ́ sọ ẹ̀ lọ́gbẹ́ ní lákẹ́? Abáṣe ní ìṣẹ̀lẹ̀ láwọn kan ọ̀dà yìí, àwọn kan gbádùn àwọn kan sanmara lẹ́yìn ìtòsí aburú jù lónìí ó kọ́mẹ́ǹtì lé lórí kí n tó gbé gbogbo ńlẹ̀ káwọn afọ́ tó máa bá yòókù lọ jàmá ó ní pé ká bá yín wíkẹ́ mọ́ sọ pé kì í ta náà ń ṣe kì í ta ní kíní kan ní. ìmọ̀ràn kì í sọ ni mo ta ọ sí ibà àwọn tí wọ́n ti gba ẹlẹ́yàmẹ̀yà tí wọ́n ti gba yó nínú àwọn táwọn sọ wọ̀nyí jàmá irú allegation táwọn máa fi ń táwọn máa fi ń kàwọn èèyàn wọ́n bá ti challenge yìí pé ń tẹ́sọ yí ọ̀dà kì í tẹ́sọ yí ọ̀dà kí èké ta ní ti wọ́n á kéé ta ní ìlara ní kíní kan ní kí lọ́lọ́run ṣe fún ẹ̀ tí ò ṣe fún yẹn kan kí náà ṣe fún ẹ láyé rẹ̀ gan kí ni kì í ta rẹ̀ ìkálọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n ló sọ̀rọ̀ yóò sọ̀rọ̀ náà ń jọ́nà lọ́wọ́ ní ufakiru fi zambi ladaika falam arọ̀ ufakiru fi zambi ladaika falam arọ̀ aláya sẹ́díìlà gọ́yọ̀rọ̀ annaka hasidun nígbà mo ronú fa mo wò pé kí ló dé bá wọn fi máa kórìíra mi máa bínú mi máa ṣe wá wá wá mo sá wò wò ní orí tí mo ṣe ọ́ Ah, mo padà kọ̀ǹkúlù ló gbọ́dọ̀ mẹ́ni kékeré ta ní sí ọ ìyẹn jẹ́ tẹni tí ń sọ̀rọ̀ tí ò lẹ́rìí tí ò fẹ́rí tí ọ̀rọ̀ ẹ̀ àwọn èèyàn sọ pé nǹkan sọ yìí ò dá wọn púrúfù ẹ̀ ìyẹn ní nǹkan sọ yìí ò dá wọn púrúfù ẹ̀ eléyìí sọ pé nǹkan sọ yìí ò dá wọn púrúfù ẹ̀ àwọn sọ pé lẹ́nu ẹni yẹn náà máa ń faligéṣàn kì í ta kàn tí yẹn bá máa ń tó ń ṣe nínú ẹ̀sìn kí ni kì í ta kí wá sí àwọn ìsàlùkù mọ̀ sọ wọ́n ṣe kì í ta míì wọ́n ṣe kíní kan míì everybody ló lè sọ̀rọ̀ jákujàku yẹn kí ni kì eléyìí náà lọ̀pọ̀lọpọ̀ ọmọ ìyá kọ̀ọ̀kan náà ó máa gbé sórí wọ́n sọ̀rọ̀ yẹn dàálẹ̀ kálukú náà máa tara lódì lódì ẹ̀ka máa tara ẹ̀ka máa bínú ẹ̀ka máa bì tẹ̀ ẹ̀ka máa sọ tẹ̀ kí ló kà wá pẹ̀lú gbogbo wọn wọn báwọn yẹn láàrin àwọn tara jẹ́ súnà ṣé tara ẹ̀wọ̀n náà ń ṣe sọ̀ńtọ́lọ̀ ń fọ láyé tí ò fún èèyàn kan rí ló já sí wọn náà máa ṣe kéta rẹ̀ wọn ló dá fojú ni bàbá ń sọ̀rọ̀ owó ni bẹ́ẹ̀ bá ṣe kéta èèyàn kan irú àbí géètì ló yẹ wọ́n mi ṣe kí n kàlẹ́ wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ ara rẹ̀ gẹ́gẹ́ lọ́n jogun fún ẹ bí òṣèlú àwọn ẹlòmíì. tó bá ṣe pé tí ìmọ̀ ni jàmá n tó kéré jù nù tí yẹn fi ṣe fàárì ìmọ̀ ni bẹ́ẹ̀ ni kí náà máa ṣe kí n kàlẹ́ lérí ìmọ̀ sí gbogbo ń tọ́ lọ́mọ ní pátápátá wàláhì yẹn káàna fi kùtùbì gbogbo ẹ̀ ń tẹ́lẹ̀ táwọn ẹ̀kọ́ bá fi mọ̀ sí fáàrí pé ti ń bẹ lọ́dọ̀ wa òsì lọ́dọ̀ yìí wallahi wọn sàábí tí wọ́n sọ̀rọ̀ wọn yìí fún wa ni ríduwanu Allahi alayhi ajma'in ọlọ́run bá ní yọ́nú sí gbogbo wọn sì kéé tẹ̀yìn àwọn ẹlẹ́yẹ ká sì kéé ta wọn ọlọ́run wá ní sí wáyé bí wọ́n sì kéé ta sàábí láíláí. because sàábí mi gba àdéhùn wa lọ́dọ̀ ànábì tí sàábí kan ti jáde láyé tí òfin ti gbọ́nú ẹ̀ ìmọ̀ tó bìlọ́ǹgì sí ń dìfi ju àwọn sàábí kọ̀ọ̀kan yẹn tọ́pọ̀lọpọ̀ sàábí mi ọmọ ọkọ̀ rẹpẹtẹ kí láti bẹnu ṣámílà tán bá ti jáde nǹkan máa píríǹtì ẹ̀jẹ̀ máa ẹ́ stọ̀ stọ̀ ńláńlá tán kó jẹrẹ́rìtọ̀ sí yóò fẹ́ mọ́gbà tó kí wọ́n á yí sùn pé wọ́n ń ṣe kèéta rẹ̀ kí n kìí náà rẹ̀ kí ni tó sọ fáwọn èèyàn lérí ìmọ̀ sáyìn ò lè wọnú ṣámílà sọ kí n kèéta máa ń ṣe ń pa ṣé kókó ta ní jù ni àbí kí màá ta mọ̀ jù tẹ́nìkan mọ̀ rú ẹ̀ àbí tọ̀rọ̀ kan ta lè sọ tẹ́nìkan ò lè sọ rú ẹ̀ so ìjẹ́ súnà wa ẹgbẹ́ bọ́n ṣe kọ́wà abúlùbárká mọ́sí fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ fún wa lẹ́ẹ̀kan ní ká ní sìkọ́ ọmọ ká sì serious pẹ̀lú ń tàn ṣe èèyàn kan bá ṣe iṣẹ́ tó bá ní ṣùgbọ́n tó ní ẹ̀rọ kan ní káwọn èèyàn pé sákìyèsí kan tó ṣe ní kì í ṣe kó tó lẹ́yìn náà gbà míì ẹlòmí lè pèèyàn sákìyèsí tó pé yóò lè gẹ́gẹ́ bí wọ́n ṣe fi sọ̀rọ̀ lẹ́ẹ̀kan líle nìkan là á wò líle nìkan là á wò yẹn kọ́ là á capitalize lé lórí ọ̀sàtúnṣe ní tí wọ́n sọ ni lẹ́yìn náà kéèyàn sì rírẹ̀ nídìí pé èmi ti àwa superior ọ̀kọ́jà kéèyàn sọ̀rọ̀ kẹ́lẹ̀ kó ṣe rọ́dùn fún wa ọlọ́run ní fi irú yẹn sàdánwò fáwa láàrin àwọn èso náà irú ẹ bá dẹ́wà jẹ́mọ́ ọkàn rẹ̀ ni oníjòkóyìn bá ṣe bá gbé gbági àtúnṣọ yìí náà ni kìí ṣe ibú kìí ṣe ìjà ṣùgbọ́n pé à kò bá mọ̀ kábà kan wá ṣe mi sí ìka máa sọ pé ti à ní kọ̀rẹ́ yín torí ni wọ́n bá ṣe ń gbà ṣe ẹnìkan bẹ́ẹ̀ kọ́lẹ̀ tó kọ́ lẹ́ẹ̀tì gan rí ẹni bá mọ níwọ̀n bá ẹnu pé ebú fún ẹnu lálà sí ẹ̀ ẹgbàjọmọ lúwà sí ẹ gbogbo ẹ̀rọ aná ń gbà ń fi tí mọ́ ti ń ṣẹlẹ̀ sótorí ẹ gbogbo yẹn lè agbọ́dọ̀ kó dàgbàsókè bára wa tírénì isu náà yàtọ̀ sí tírénì isu fi àwọn náà ni pé máa ń kọ́ lálẹ́ iṣẹ́ ìkìkì nǹkan ń taṣẹ́ ìkànnì ẹni bá sọ fún pé ẹni bá sọ fún ṣéwù rẹ̀ pé lima why lan yufliha abadan ẹni yóò ní sóríire láíláí sẹ́ni ẹ̀yìn súnfí ni àjẹbọ rẹ̀ ní òtí ìtàn lára kálukú wa náà ti bì sí fàdílà james náírà dúró déédéé tán ní adúró ni ẹ́ alìntihadu ni yáni ni mo jábọ̀ délé ìtìrọ́ di ní jùmọ̀ lẹ́tìlẹ̀ amúrọ̀d ọwọ́ pé wọ́n kára àtàkì ṣéèkì rẹ̀ lọ bá fara yẹn lọ fẹ́ wọn rẹ̀ lọ́nà jẹ́gbọ́n lọ bẹ̀rẹ̀ wọn ni ọ̀gbádùn àárẹ̀ ń bẹ táyọ̀ bá sí lára gẹ́gẹ́ bí ọmọ akẹ́kọ̀ọ́ tó lajú ìjẹsì ah, àníwọ̀n sọ yóò kílà kíni ẹ̀rọ ti mẹ́mẹ́ o wọ́n sàlàyé ẹ̀fọ́ ẹ̀sìnkù kó sì kan síbẹ̀ ọ̀rọ̀ tẹ̀kọ́ ṣùgbọ́pọ̀lọpọ̀ léni nígbà tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìyá tọ́lọ́wọ́n bá lò wọn fún dáadáa lóyè tí wọ́n fúnlẹ̀ máa wọn ẹlẹ́gbẹ̀jẹgbẹ́ eléjọjọjọ sílẹ̀ fún wọn dáadáa bẹ́ẹ̀ni ẹ̀ aláàtúnṣẹlẹ́gbẹ́ bẹ́ẹ̀ni ká tó bẹ́ẹ̀ kó gbà tiwa ni ìkálukú máa fẹsẹ̀ jalè náà ni ìjà bá pàdé kálukú náà máa bá bú ara wọn èyí ká ń wà lókèrè kálukú ń kọ̀ọ̀rọ̀ ránṣẹ́ síra wọn inú kálukú ń nà láyé rẹ̀ ń pẹ̀lẹ́ ẹgbẹ́ ìwọ̀ kan sọ kí ni wọ́n máa ń gẹ ẹgbẹ́ ẹgbẹ́ kan èrè wá dàgbà táwa náà tó réyàn sínú ẹ̀ bá graduate <laughs> nígbà wá sí sálárì pé kò sí ìtò samara lọ sí tí ń gbogbo wọn àá fi wọn lẹ̀ jama wọ́n bá ṣe kí ni o wọ́n bá kọ̀ rẹ̀ ti èèyàn pé nǹkan báyìí tẹ̀sán yìí ó kù díẹ̀ ká tọkọ̀ bá mu kí ṣe tuntun yẹ̀wù dídé wájú ànábì sallallahu alaihi wasallam ó lẹ́yìn mùsùlùmí ẹ̀ máa dá léyìn ẹ̀ máa sọmọ́ra ẹ̀ máa dá àkọ́fà bá láwùlá ànákùntún náà dìdò tí o bá ti pẹ́ máa ń ṣe ẹbọ ni ah, ẹ̀dà léyìn púpọ̀ ah, ilé ọ̀rọ̀ àwọn èèyàn fẹ́ buragado ẹ̀ pé á ẹ̀sìn gbẹ̀lẹ̀gbẹ̀lẹ̀ yóò sọ tẹnu ẹ̀ yóò sọ tẹnu ẹ̀ àlẹ́bí ó ká mọ́ ọ̀sán ọba dáhùn pé yóò sọ tẹnu ẹ̀ bó ṣe yẹ kó rí inú ẹ̀ ó ń garagara sọ yóò yóò bá máa ń sọ kí n sọ̀fọ̀ ẹwà èdè ní ẹ̀kọ́ mágógó lẹ́nu ní àbájẹ́ ń súnmọ́ ẹ̀lẹ́kọ́ aláyàjẹ́ lòmátàdùn sàdíjẹ́ tẹ̀yìn ọba wọ́gbà á sọ tiwa omi ọkùnrin mo sì ní dá sí ọmọdé ìdàlù kìí àmọ̀ sí ájírù tájọ kọ́ tájọ mọ́ bọ́ sí ń lò ẹ àti ṣe kí nìkan dáadáa fún ọmọ wọlá jẹ́nà wa lọ́wọ́ ní àbínà àdọ́bí ni kí ni wọ́n rí ìyẹ́ ìwọ̀ yẹ̀wúdí yẹ̀wúdí sì sọ ọlẹ́yìn náà lè máa sọ pé masha Allah wàṣà Muhammadun kí tí ọlọ́run bá fẹ́ Muhammad bá fẹ́ àdọ́bí sì lẹ́yìn sàádé tẹ́ẹ̀tì náà ni ń lọ bẹ́ẹ̀ o ànábì láyéláyé ẹ mọ́jọ lọ́ba mọ́ mọ́jọ lọ́ba mọ́ ọ̀rọ̀ pé yẹ̀wúdí ni ó máa kọ́ńtúrò wa kìnìkan ni ó máa ṣe wa kìnìkan ni ó máa ṣẹ̀yìn ànábì yóò fi yẹn tírénì wa ànábì yóò fi yẹn tírénì wa káàdì fún ọmọ báyà dára ọlọ́run kó bá ní fọnú kẹ́ níjẹ́ tó mọ bíbí ànábì tó bí máa lé ọkọ tọmọ rẹ̀ jáde láyé ọmọ rẹ̀ kú ànábì sallallahu alaihi wasallam ọmọ rẹ̀ wá rán ní sáà ànábì pé ọmọ ń jáde láyé ànábì wá fún òun náà ń sẹ́ sọ́mọ ìfẹ́ bá ń kí o pé kó ṣe sùúrù kó ṣe farada o kó o kú kọ́lọ́ ó sàn lẹ́sàn lórí kó ṣẹlẹ̀ wá sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kẹlẹ́kan kẹlẹ́kan ọ̀hún náà bá jíṣẹ́ bọ́ ọmọ ànábì kan ọmọ bá ní kò tó àfikà ànábì sallallahu alaihi wasallam kó gangan wá ànábì náà sẹ́yìn wá dìde nínú ọ̀tún bá ànábì lọ Sa'd ibn Ubadah Mu'adh ibn Jabal àtọ̀kọ́lọ́ kan sọ ábẹ́lì náà wọ́n tẹ̀lé ànábì lọ sí ọ̀dọ̀ ọmọ rẹ̀ nígbà dọ́gbọ́dọ̀ ọmọ wọn bá gbọ́ ọmọ tí ó kú wọn gbé lánàbì lọ́wọ́ omi bá ń jáde lójú ànábì sallallahu alaihi wasallam fáàdì múná bá dá orí ànábì kílẹ̀ ń sè à ẹkún bò à agbẹ́dọ̀ irú yín bẹ́ẹ̀ gbogbo orun tó jọ mọ́rọ̀ bá ń bá nìkẹ́ ẹkún à ànábì lóyìn tó ń jáde lómi lójú yìí àánú ni látọ̀dọ̀ ọlọ́run ọlọ́run sì mọ̀ sànú àwọn ẹ̀dá kan tó ọ̀nà àbájá láàánú nínú àwọn ẹ̀dá rẹ̀ níbẹ̀ yẹn kí ni sáàdù múná bá dá sí n ò rí pé tó ń ẹ̀sẹ̀ tìlọ́dọ̀ ànábì fẹ́ máa ṣẹlẹ̀ ó sọ ọ̀rọ̀ pé kí ló fẹ́ kọ́ báyìí yìí ojú ọlọ́run anábì ní fún very simple tàbá àgbọn wa sọ̀rọ̀ èdè tẹ́rọ̀ abàdàn ìdí òjò àgbà fáwọn ilé bíbí à di tẹ́rọ̀ sí wa lọ́rùn èèyàn kò lè jẹ́ súnà kó náà di tẹ́rọ̀ sáwọn èèyàn súnà lọ́rùn bó ti ń gé yẹn bọ̀ wá sọ ẹnì tó bá ti ṣe tó kù díẹ̀ káàtó àbúsọ tí a rí pé bá ọ̀rọ̀ kéèsì yẹn wà ní pé ẹ̀bá sọ ẹjọ́ ó jẹ́ kọ̀rọ̀ yẹn náà da ẹ̀bá sọ ẹjọ́ ó jẹ́ gbangba ààrẹ méjèèjì náà ló lè jẹ méjèèjì ló lè ẹ̀rọ tó bá wáyé ń ẹ̀kọ́ rẹ̀ tiẹ̀ èyí tó bá wáyé gbangba ẹ̀kọ́ rẹ̀ tiẹ̀ gbangba kéèsì torí ẹni yẹn gangan torí àwọn ẹlòmíì torí àwọn ẹlòmíì wáyé tó ti kọ̀rọ̀ ó kó tán Imam Malik wá Imam Malik ń ṣe lẹ́kṣọ̀ lọ́wọ́ fáwọn ọmọ wọn Madina náà student ẹnìkan sì béèrè pé sáàlì máa ṣe tẹ̀kílẹ̀ lọ àṣọ́bì ẹ̀ńgàlì odò ká máa fọwọ́ lu ọwọ́ báyìí nígbà tá a bá ń sálù wàlá Imam Malik ní òsín tọ́jọ wọ́n sì palẹ̀ mọ́ jòkó jòkó túká ọkùnrin bá lè bá Imam Malik nígbà túká tán pé ẹ̀ńgàlì hadith وهو حديث مستورد بن الشداد رضي الله تعالى عنه وأرضاه وقلت حديث من يكون صلى الله عليه وسلم ومن فيك nígbà tí ó di ìjòkó míì tí wọ́n jòkó máa máa nìkí láti ṣe kíni ó ti láti sọ̀rọ̀ yẹn mọ́lú pé ìjòkó tá a ṣe gbẹ̀yìn lásọ pé kò sí ní tó jọ ẹ̀rí ní ìwà tá a ti padà rí ẹ látọ̀dọ̀ sàbẹ̀ báyìí wípé nǹkan tó jọ báyìí wà tó bá fà bí wọ́n jẹ́ ń sún náà ṣe ṣe nù àfà kan ṣe ẹ̀rọ nísìn ó rẹ́ni tún ṣe yóò yàtọ̀ máa dúpẹ́ fẹ́ ní ìyẹn ní yìí tá a rí nù sí ẹni ìṣáájú wa ẹ̀rí ṣùgbọ́n ká wá takú àbí ká mọ̀ fẹ́ fọwé ká mọ̀ fọgbọ́ ọgbọ́n rí fast back àbí ká mọ̀ lọ amọ́lẹ̀ kí ni bẹ́ẹ̀ ń bi pé mo sí ẹ̀rọ ìdí mo sọ yìí nígbà tí ń sàmìnà bí ọlọ́run. wọ́n lọ béèrè question lọ́dọ̀ ní mọ́mọ́ alí ibùdó àbí sọ́ọ́lì lórí mímbàrí alì ní òun ọ̀ma ó tún béèrè mí olóhùn ọ̀ma ó tún béèrè olóhùn ọ̀ma alẹ́ sọ pé màkọ́ọ̀mù òun ò mọ́kọ́ ni màkọ́ọ̀mù tó wà ah, èyí wà lérúgbọ́n ẹgbọ́n ní mi ọ̀ma alì ní màkọ́ọ̀mù làádìrì náà ni ìdá àbámọ̀ àsọ ìdá báyìí sí ṣe mistake akọ̀rẹ́ ti ara wa so ilé nǹkan máa jẹ́ àgbọ́yé kan lórí tí ó lákòótán òun náà ni pé kọ́rọ̀ ó máa ṣẹlẹ̀ láàrin wata ìṣẹlẹ̀ ká mọ́ validation wọ́n ń ṣe kìíta mí ní wọ́n ń bínú mí ní wọ́n ń gẹ́ni kan mí ní gbogbo náà ti ṣe gbogbo yẹn láìsọ ọmọ kéékèèké ah ọlọ́run kó ṣọ́ wa mẹ́ ọlọ́run kó ṣọ́ àánú wa kó fún wa lẹ́sìn ẹ̀gbọ́n yóò báyìí lọ Naam, ah, jazakallahu khairan. Ah, àkọ́kọ́, nǹkan tí èmi fẹ́ fi kún fún wa, ó ní wípé kọ́lọ̀wọ̀n bá kí ó ṣàánú wa kún fún wa ní istiqama gẹ́gẹ́ bí mo ṣe sọ níbẹ̀rẹ̀. Ah, ìbéèrè yìí àwọn èèyàn ti béèrè, béèrè, béèrè láwọn programs oríṣiríṣi lórí fún àwọn tó fi wọ́n tún fi kọrin àbá fi ṣe wákàní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so but àwọn ikọ̀ àtúmọ̀ béèrè àtúmọ̀ béèrè padà jùlọ tá a bá gbọ́ pé èèyàn kan tún sọ nǹkan kan ó lè jẹ́ pé kìíní àláìkì bẹ́ẹ̀ yẹn ṣe sọ ní òun wa béèrè béèrè yẹn àwọn kò ṣe pé afẹ́kan fèsì lórí nǹkan téèyàn kan sọ èyí tó pàtàkì jùlọ òun ni pé kíkálukú wa ká ṣe kára wa. àwọn àti tá à ń gbọ́ ṣá ń gbọ́ nítorí pé a fẹ́ ṣàǹfààní à ń gbọ́ nítorí pé a fẹ́ mú pe lò à ń gbọ́ nítorí pé a fẹ́ ṣe nǹkan tá a fi wọ le àbí à ń gbọ́ láti lè máa ṣe partisanship ìyẹn hizbiya torí pé ọmọ ń dèmí inú jẹ́ gan tí n bá ń rí àwa tá a pera wa ní ahlu tá a bá ń pín lórí nǹkan tí ò yẹ ká pín. mo ń ṣe lẹ́kṣọ̀ kan bí ọjọ́ mélòó kan àbí kí ní bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn ni wọ́n béèrè ọ̀rọ̀ ń pa ọ̀rọ̀ àṣà lè mọ pèèyàn ní ajá the same question wọ́n tún béèrè ní bíbá náà so àwọn àyà làwọn stars wa ti kó wáyé so in tó jẹ́rìí ó ti clear so anybody tó bá sọ nǹkan tó bẹ́ yàtọ̀ sí nǹkan tí ẹ̀rí mú wá nìyí a máa excuse àfáàyàn pé ókè ó ṣe mistake ni ṣùgbọ́n kí n pèrè àmì lóní súnà ní kí n tún wá lọ tò sẹ́yìn àfáàyàn lórí iṣu yẹn ní ó túmọ̀ sí pé partisanship mò ń ṣe kò kí n ṣe súnà mò ń ṣe ṣe abẹ́ nífẹ̀ẹ́ ẹ̀dọ́ ọlọ́wọ́n ọba ju ọlọ́wọ́n ọba gan fún rẹ̀ lọ ni tọ́lọ̀ wá lè fa àwọn èèyàn kan wájá tó fa àwọn èèyàn kan wọ́n wé kẹ́tẹ́kẹ́tẹ́ tó fa àwọn èèyàn kan lẹ́ran ìyẹn kó wá jáde pé ẹ kò bá súnà mu ó ti ń sin ká sọ wípé à ń fi wé táná fi ń wé ẹni tó ṣe pé ó ti yẹ̀yẹ́ àwọn sàhábà ẹni tó ń tú kùránì ní ìtukùtù tó ní ṣágára tọ́lọ́wọ́n bá sọnù alukùránì hawa ni kò kí ń ṣe pé gi kò yé yín ni tó ní tó ń sọ pé kùránì nìyí pé ọlọ́wọ́n bá kàlámù náà sáà ní ni báwọn àṣà yàrá ṣe máa sọ àwa ní ẹni yẹn kò yẹ ká tè lájà bọ́gá bí tí mo sọ náà ẹ̀ṣẹ́ rí àwọn oscars kan bẹ àti níra sínú tẹ́lẹ̀ ìnira sínú yẹn a máa ń rí àwọn nǹkan yìí as opportunity láti sọ̀rọ̀ àwọn nǹkan yìí ní gbogbo wa ò yẹ ká correct tiẹ̀ wallahi tí máa rí èèyàn kan tó ní ìkórìíra fún mi tí àkìrí ẹ̀ bá gbádùn ṣùgbọ́n ètì mi personally fún nǹkan mi tí mo ṣe fún yìí wallahi báwọn yẹn bá àtàkì ẹ̀ ní ní ní ṣe kí ni ní ní àtàkì ẹ̀ màá tún mọ sọ fáwọn tí wọ́n àtàkì ẹ̀ nítorí pé wípé ẹ̀fẹ́ nìyí lẹ̀ ẹni yìí àkídà ẹ̀ gbádùn ṣùgbọ́n bẹ́ẹ̀ pé àkídà ẹ̀rẹ̀ ní fọ́ọ̀tì ní àbí ó gbé gbágìndì àwọn kan wàláhì kẹ́yìn ẹ̀ mi lọ́rẹ̀ẹ́ jù bẹ́ẹ̀ lọ ó ṣe ní sìn mí ní bá bu ọwọ́ mi ní bọ́ lo fọ́ bókí ni mistakes ẹ̀ yẹn torí pé fọ́ bo mistakes yẹn kan torí pé ẹjọ́ jọ rẹ̀ ìyẹn ni wọ́n ń pè ní ó ń nínú jẹ́ mo ń gbọ́ lẹ́kṣọ́ àfáà kan ní àná ìkànnì àwọn doctors ni tó ṣe pé wàláhì tabaníkàwò aláníyàn dára pẹ̀lú ẹni yìí ìgbà dé south west gbára wọ́n wá kí án bí nuru ìwúdà wọ́n wá kí ibi tẹ́ni tí ń ṣe lẹ́kṣọ́ ó dẹ̀ àwọn tó ń ṣe lẹ́kṣọ́ àwọn tó máa ṣe bẹ́ẹ̀ mo ẹni ni wọ́n wọ́n tún kọ́ náà attend kìíní ni. àmọ́ ká sọ pé náà káwọn fẹ́ ṣe kẹta gẹ́gẹ́ bí wọ́n ṣe gbọ́ ajú ń sọ a ti ṣe kẹta yẹn láti lẹ̀ ṣùgbọ́n bàtà darí àwọn èèyàn fún ẹ lọ bẹ̀ ìgbà là á ṣàtì kí àwọn là ń ṣe kẹta wọ́n ni wọ́n bọ̀ títí ẹni yìí ni ẹ àtẹ́ǹdì ẹni àwọn táwọn pín pépà nígbà yẹn kó bá ṣe wípé ẹ̀yin gangan fúnra yín lẹ ní èrò kó yẹ ká pín pépà yín náà má ṣe gbé lẹ́tọ̀ kalẹ̀ ó yẹ káwọn èèyàn rọ síbẹ̀ tẹ́lẹ̀ ni kọ́nà ó bẹ̀ síbẹ̀ straight ṣùgbọ́n wá encourage àwọn èèyàn lọ ẹ wà débi lẹ́tọ̀ yìí ẹ máa sẹ́wọ́n máa pọ́ bílẹ̀ kò yíyí o àtìgbọ́lọ́hùn yẹn ni àtìsí bí nǹkan tó wá recorded ni ẹ máa fi ogún lẹ́kọ̀ọ́ yìí torí pé bèrè question lọ́wọ́ èèyàn kan kò wá mọ question yẹn ẹ wá ní ká máa fi ogún lẹ́kọ̀ọ́ yìí

máa béèrè ẹjọ́ ilé epo tó kọ́mọ́ṣáàrì ṣé christian ló kọ́ ni àbí jew àbí mùsùlùmí abẹ́lẹ́bọ sọ́kọ́ wá ní christian ni àwa máa lọ. asin àwọn nǹkan tó ṣe àwọn yóò gbọ́dọ̀ dákẹ́ lórí nǹkan báyìí ṣùgbọ́n máa rí ìtẹ́bà fi lè kọ̀ndẹ́mù ẹ̀ kọ̀ndẹ́mù ẹni yẹn o fatuwa ilẹ̀ ní ìsọkúsọ lélẹ́yìí kò correct àwọn èèyàn kò bóyí ni wọ́n ṣe lè máa ṣe kí ní hizbiya nìyẹn ní àmọye àwọn nǹkan tó pọ̀ ká sọ pé kẹ́ ṣí àmì sábà máa ṣe jámù láàrin zúrà tásì tí òjò bá rọ̀ bọ́lá ẹ̀ bá wọn ṣàfihàn sí àmáyọ̀ wọn súnà wọn ní súnà mọ́ in tí àwa ní pẹ̀lú yín kò ń ṣe ọ̀rọ̀ wípé àwọn èèyàn ṣe kẹta yín ẹ mú pòsíṣàn yín ní ẹ ṣàlàyé ẹ fáwọn èèyàn wọ́n dà pé pòsíṣàn kejì ó wrong ẹ ṣàlàyé títí yín ẹ dẹ̀ àwọn ẹ̀rí yín wá tí wọ́n yìí máa bú àwọn èèyàn ní àti tẹ́ bá bú àwọn èèyàn wá bú this is the point èmi ò ń gbà lọ́wọ́ anybody mi tí n bá dákẹ́ tí n bá sọ̀rọ̀ pé fún àǹfààní ẹ̀sìn ṣùgbọ́n ti máa rẹ̀ tó bú tó bá sọ̀rọ̀ padà ní ilé fàyè gba pé kí ni tí àǹkan kọjá àlàlé yín lórí nìyí kẹ́ ẹ ṣe kí ni ẹ ìdèjé rẹ̀ yìí tẹ́mi ò bá ṣe kò túmọ̀ sí pé ó ti ń sì ipe haramu ni tí ì bá ṣe mi ò ṣe ń torí pé mo wò ó pé ọ̀rọ̀ ẹ̀sìn ó wà mọ́ important mẹ́ńgbà tẹ́ni tó ṣe pé ó ń bú àwọn èèyàn tó lálàáfíà àwọn èèyàn wọ́n gbà yí pé ẹni tó wá tẹ́wọ̀n lè ṣe dìná wù lórí sọ́lá mo ṣàlùwà láti mo wá só mo ń kírun lọ ìrún mi wá já mo á tún àlùwàlá mi ṣe ṣé máa kọ́ntínú ibi tí mo dé ni àbí máa tún bẹ̀rẹ̀ kí a sọ yìí pé àti ẹ̀kan da ìsìnkú ẹ̀kan ṣe kíní ẹ̀kan ṣe gbogbo ẹ̀ṣẹ̀ àwọn èèyàn lọ́nà pòsíṣàn àwọn ànàfíà lélẹ́yìí pòsíṣàn àwọn ànàfíà ni àmọ́yé àwọn àfáàmì kan mú ṣé kàlàlùbá ní tó ẹkú ní pòsíṣàn wọn nìyẹn bóòlù àṣírí dípò àwọn àfáàgbà súnà níwájú àwọn sàbáàbù yìí níwájú àwọn onírin níwájú àwọn kápẹ́ńtà níwájú àwọn kínní àárọ̀ bíṣì mo kí fún wọn bẹ́ẹ̀ ni pé mo kí fún wọn kẹfẹ́ rí ni àwọn náà wá gbé yẹn lọ sọmọ́ra ẹni tó ń ṣe é wọ́n máa lálàsí ẹni yẹn ẹ̀wá ní ká dákẹ́ ká mọ orú àfa bẹ́ẹ̀ wàláhì àlè dákẹ́ ẹni tí wàá fẹ́ kán bóun kò gbọ́dọ̀ bú yàn kí ẹ̀wá ní èmi ò ń bẹ́ẹ̀ bú tèmi à ẹ jẹ́ ká kó káwọn ebútẹ́bú ká kó sínú kẹsẹ̀ àti kẹrí fún ká ìfòyíkẹ́ kẹsí ti ara ń gbọ́ ẹ mọ̀ pé nọmba wà ní níbi ẹbú búbú ní ìrí dífẹ́ǹsì láàrin ẹ̀yìn àti bàbá mú ìdí ìní níbi kábúrò ẹbú lẹ́yìn pẹ́yìn pé pèsè súnà bàbá ń ṣe kí ni ti bàbá òjò súnà ni ṣùgbọ́n ká bú àwọn tá à ń ṣe wá àti fún nìyí ká sọ̀rọ̀ jàùjàù sí wọn nìyí ní ìrí dífẹ́ǹsì láàrin ṣẹ́gun báàzẹ̀ ń bẹ́ ẹbú bẹ́ ṣẹ́kàlà bá yẹn ń bẹ́ ẹbú bá yẹn ni òṣèmí yẹn ń bẹ́ ẹbú bẹ́ẹ̀ tẹ́ ẹ bá bú èébú ẹ gbẹ èébú padà ẹnìbọ̀dì tó bá tara fún yín tara fún yín nìyí èèyàn lè dẹ́rù wá nìyí alhamdulillah àti ìṣe sàràfí àìṣe súnà kí ẹnìbọ̀dì nínú àwọn tó fẹ́ dominate yìí sì kan tó dé nígbà tẹ́ dẹ̀ dé awẹ́kọ̀mù yín àlè ìlànà ṣùgbọ́n kẹ́ máa bẹnu àtẹ́lù wá nìyí kẹ́ máa yẹpẹrẹ wọn wájú àwọn tán attend lecture yín dẹni pé ní sọ nìkan mi ó ló correct wọ́n àti ìfẹ́ ìṣọ̀ wọn kan tó fọ́ ní wọ́n kó pọ̀ ń bẹ́ àwọn adákẹ́ àmọ́ wòyí nìyí ẹjọ́ ẹjọ́ fún questions báyìí ká fi lẹ́yìn kò kò sí nǹkan tó lè change ah lè change one story nítorí pàfẹ́ yọ̀ kan mú ni ẹ bẹ́ẹ̀bú láti four years ago ẹ̀ṣọ́ wa bẹ̀rẹ̀ ẹ̀ṣọ́ wa ń bẹ́ẹ̀bú ìgbà tí oníbídìí àtakùn yín ẹ ṣe takò oníbídìí padà ẹ wá mú oníṣun náà ẹ wá mọ́rọ̀ rẹ̀ wá wọ́n rà sí ìdẹ̀nẹ̀ ń complain pa èyí ẹ̀yin kọ́kọ́ bẹ́ẹ̀bú ẹ ṣe yín nílọrin ẹ ṣe kó lọ èwo làbúrò alẹ́ ọmọdé tó táàjọ máa ṣe papọ̀ tẹ́lẹ̀ àgọ́ ní ilẹ̀ wa sọ rízù táfi máa bá àwọn ìkọ́ àmì ṣe lẹ́tẹ̀ padà wọn kọ́rọ̀ yín jẹ èyí náà wọn ń ọjọ́ ẹni èyí tí wọ́n sọ pé ṣe mistake ni ẹ wá ń sọ ìyàtọ̀ ń bẹ láàrin àti oúnṣẹgbẹ́ ẹ sọ pé oúnṣẹgbẹ́ ẹ sọ pé ẹ sọ pé oúnṣẹ bíbíà oúnṣẹgbẹ́ so a lè bẹ̀rù èèyàn ní ó ti ní sí kò sí lẹ́yìn kan lè sọ àjọ ní personal issue but ẹ lè mọ dẹ́rù bá àwọn èèyàn ní kẹrù fáwọn àmàdákẹ́ oníbíjà àti ó ṣe kíní fún yín ní in tó mú wọn mọ́ kí fún àwọn àtàrù wà lọ́dọ̀ àwọn sàábà míì tí wọ́n ṣe wà lọ́dọ̀ àwọn tàbí òun míì àtàrù bá sí fọwọ́ bọ́jú torí rẹ̀ ẹ̀ka bí àkíní kẹwò tó ní bíjà bá takù àwọn òmú mọ́ kí fún tó mú yẹn ṣùgbọ́n pẹ̀lú yẹn náà ní ẹ̀ka àdírẹ́sì ẹ̀ pẹ̀lú ìmọ̀ nìyí kó ṣe gbogbo ìtẹ́kọ́ ṣe kàlùbáni sọ ní gbogbo àwọn yọ ti kà tí wọ́n pọ̀lá tún nàbí ìyẹn tó wá kà tipẹ́tipẹ́ tó mọ̀ pé ṣe kàlùbáni ti mọ́rọ̀ tẹ kà wá ẹ mú nǹkan tuntun wá. ìtawà takò òun ni ìmọ̀ fẹ́ jáwọn èèyàn bọ́ àwọn tẹ́ ẹjọ́ ń ṣe súnà ẹ má jà wọn bọ́ wájú àwọn tó ń gbọ́ lẹ́tọ̀ yín ẹlòmíín bẹ́ẹ̀ náà fẹ́ ṣe ń gbọ́ lẹ́tọ̀ yín yìí ó ṣẹ̀ṣẹ̀ mọ súnà kò tí ì jọdún kan lọ tó bá ṣe pé ń jáwé èèyàn tí wọ́n ti ń ṣe súnà tó ti ń pèpè sí súnà more than fifteen years ten bá ń já wọn bọ́ wájú àwọn èèyàn bẹ́ẹ̀ ìtẹ̀ ń sọ nǹkan ẹ̀rọ bíìsì dáwà ah, airport lẹ́kọ̀ọ́ ni ẹ̀rọ ń sọ nǹkan èrè àbíta sí ní problem pẹ̀lú yín ni èrè àbíta sí ní problem pẹ̀lú yín ni pé èébú tẹ̀ ń bú ó ti pọ̀ jù èébú ò lè jálá àlífẹ́ yìí kó jára àmùfáwà yóò jọ jára àmùfáwà méjèèjì ni ṣùgbọ́n tẹ bá bèè bú tán bá bú yín padà ní ẹ má wulẹ̀ tara ní tí má bú yàn nítorí bá bú mi padà ó tẹ nísìnyí kó lè dùn mí torí ẹ̀mí yìí fẹ́ bú yàn torí mọ̀ pé kí ni tí n bá ti bẹ́ẹ̀ bu ó máa bú mi padà ẹlòmíràn náà ọ̀sáàsì yẹ kí lọ́dún yẹn kó lè jù wáyé lọ nǹkan kẹmọ́ra wọn èmi náà ti ṣe kí ni mo fi ń protect ara mi ni at the same time ìyìn tí ẹ fẹ́ fi ilẹ̀ fáwọn èèyàn tó jó dodo ẹ ní padà sí ilẹ̀ mọ́ ìtí ó kù ní pé ẹ máa máa yanjú ọ̀rọ̀ ebúlẹ̀ àwọn yanjú ṣùgbọ́n agbọ́dọ̀ sọ rí sìn yìí fáwọn èèyàn wọ́n láyà ní kò yọ ẹni bọ̀ nínú àwọn doctors yẹn. bára jùlọ àwọn tó ń bẹ lórí súnà àní àní ìkórìíra anybody nínú wọn àdẹ̀bẹ̀rẹ̀ wọn bá kó má fi ìkórìíra wọn sínú ọkàn wa ṣùgbọ́n the only thing tá n sọ òun ni pé ẹ má ta sí àwọn èèyàn àti àwọn tán jọ ń ṣe súnà ká má ṣe mistake ẹ ṣòro dùn fún wa mistake tẹ bá rí pa ṣe ẹ ṣòro dùn fún mistake yẹn allen wasala ṣùgbọ́n wọn gbogbo lóhùn ẹ̀ mú ma pín ogún lẹ́kàn ẹ̀ mú bẹ́ẹ̀ kí ma pọ̀ láàfáà lẹ́kọ̀ọ́ yìí ẹ̀sọ́ gbogbo náà dẹ̀ ń ṣe yìí obìnrin gbàwẹ̀ ó mú position ní pé yẹn lè ṣe fídíà ẹ̀yin ò mú position yẹn position táwọn àfa àti kọ sínú tíra tipẹ́tipẹ́ tó ń bẹ nínú tírímì rí tí wọ́n ti mú wà ní ẹ̀wọ̀n àyẹ̀jọ sọ́kùnrin gbogbo náà dáadáa tó ń ṣe láti gáyì kó lọ bá ọ yẹn padà àgbọ̀ kí ṣẹ́gun bá sọ bẹ́ẹ̀ fáwọn èèyàn yìí sọ gbogbo náà dáadáa tó ń ṣe láti kó lọ gba gbogbo àwọn yẹn padà wọ́n dáadáa bó o ẹ sọ mọ́kì fún yín kódà kẹ́ni kó gbà padà yín kó ní ìdá ń bẹ́ẹ̀ bú so eléyìí kò jẹ́ bó ṣe jẹ́ wọn láwọn àná. mo fẹ́ sáré yẹn ọ̀rọ̀ kan tó ń relate mọ́ ọ̀rọ̀ kírísítọ́ọ̀ sọ yìí nàm ní nǹkan bí bóyá ìjẹrin náà ni mo gbọ́ ọ̀rọ̀ tí wọ́n sọ̀rọ̀ lélẹ́yìí ọ̀rọ̀ ní ṣe pẹ̀lú Sheikh Abdulrahman Fabi Sofia gbàtọ́ fi wárí sí Ìlọrin bóyá bí ọdún mẹ́rin sí ẹ̀yìn ìgbà tí mi tẹ̀ gbọ́ ọ̀rọ̀ yẹn mo láti wádìí pé gbà olùrọ̀ yìí ṣẹlẹ̀ ẹni wọn sọ pé kò ti ju bí ọ̀sẹ̀ kan bí alùpùpù iná lọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ mo ní àà ah, ah. mo àwọn òpin ti kó lọ́rọ̀ yẹn mo kọ etí sí ni mo kọ inú sí wọn létí nìsín mo tún wádìí pé à ah, ṣé nǹkan tẹ́ ẹ sọ ni nǹkan tí wọ́n ń sọ yìí ni tó wọ́n wá ní kò rí bẹ́ẹ̀ nípa pé ẹni tó bá ní ẹlẹ́gbẹ́ ipe àbíkú ni wọ́n so àwọn ní pé lóòótọ́ ni àbíkú ni àwọn ẹlẹ́gbẹ́ yẹn nínú Islam lóòótọ́ ni àbíkú ni àwọn ẹlẹ́gbẹ́ yẹn nínú Islam so kíní mo fẹ́ kó jẹ́ pé ká ẹni tọ́rọ̀ yẹn kàn gangan káwọn òun náà rí gbọ́ pé kìí sẹ́yìn ni wọ́n ń pè lábíkú àwọn ẹlẹ́gbẹ́ yẹn ni wọ́n ń pè pé àbíkú ni wọ́n nínú ẹ̀sìn tó ń tàbí ń sọ lẹ́yìn ẹ̀ pé èmi èrè gan ni wọ́n nínú ẹ̀sìn. so wọ́n sì yan ọ̀rọ̀ yẹn sí ọ̀rọ̀ yẹn lọ tí wọ́n pẹ́ tẹ́yìn náà bá lè rí ọdún yẹn wò padà kí wọ́n lè wò ká sì wò síwájú dáadáa ó lè kọ́ ọ̀rọ̀ yẹn ó clear tó kọ́ lọ́kọ́ mọ́ṣá ṣe àánú fún wa n tí èmi fẹ́ yan lórí ọ̀rọ̀ yẹn torí gbogbo wa náà ni a gbọ́ so tọ́rọ̀ bá dẹ̀ ti ń ṣẹlẹ̀ báyìí yóò ní àti kálukú kọ̀ sí àtọ́jú tí kálukú fi wò ó. àkọ́kọ́ lórí ọ̀rọ̀ wípé eh, ìfi orúkọ ẹranko ká fi pé mùsùlùmí eléyìí kì í ṣe ọ̀rọ̀ tó yẹ kí a máa fà lórí ẹni tí ó bá wù wá bẹ́ẹ̀. a rí pé àwọn àfáà ti mú ẹ̀rí wá dáadáa fún wa. anabi sallallahu alayhi wa sallam àwọn khawarij anabi fi orúkọ ẹranko pè wọ́n. tòtá mórúkọ ẹranko tá nàbì fi pa àwọn khawarij ẹ́ ànábì kó wọn ní kìlẹ́b ahli an-nar ó pè wọn lájá khawarij ni ó ń bí díà ni wọ́n ṣé kèfèrí ni wọ́n àbí mùsùlùmí ni wọ́n kì í sọ̀rọ̀ táwọn afá àfẹnu kò lé lórí ṣùgbọ́n ó ń bí díà ni àwọn khawarij ṣùgbọ́n látara wípé wọn àdúró déédéé nínú Islam ànábì pè wọ́n ní ajá fánábì tiẹ̀ pè wọ́n lájà òun lásán ti já mọ̀ pé ẹni tí ò ti dúró déédéé ti ń da islam rú ní ẹranko ni so ìyẹn ọ̀kan nìyẹn then nínú musannaf ibn abi shayba asaru kan wà ń bẹ asaru alfa wa abdullahi bin umar alqama bin abdullahi òun ló wá sí jumua ní madina pẹ̀lú àwọn tí wọ́n já wọn. kápò wọn ní sítúdẹ̀ǹtì rẹ̀ tó ní má àfáàbì tó ó wá sí Madina láti wá kí júmọ̀ nígbà tí òun wá jókòó sí tòsí ibi tó súnmọ́ ẹgbẹ́ ẹsẹ̀ eh, Abdullahi Umar ó wá tún àwọn yòókù lẹ̀ kálukú yẹn lọ jókòó láàrin ìgbà tí màmú ṣe kútùbà lọ́wọ́ yẹn ẹnìkan wá wá nú àwọn èèyàn tí wọ́n jọ wá òun wá fún bá kò fún nígbà tó su dákẹ́ ẹnu ẹ̀ so gbólóhùn dákẹ́ ẹnu ẹ ló sọ fún kò sọ jù bẹ́ẹ̀ lọ nígbà tí wọ́n kírun júmọ́ àtàn alkoma bin abdullah olọba ibn umar ó wá sọ ohun tó ṣẹlẹ̀ bí ẹni yẹn ṣe ń bá arojọ́ ó lọ complain ó fẹjọ́ sùn abdullah ibn umar abdullah ibn umar ń sọ fún pé wa amma sahibuka fala jum'ata lahu wa amma anta fa Ibn Umaru ni ẹni tí ń bọ́ ọrùjọ́ tí ń bọ́ ọrùjọ́ òun ò ní irun ori ní kẹtẹkẹtẹ máa ń tiẹ̀ náà sórí wọ kẹ́tẹ́kẹ́tẹ́ nìwọ ẹranko nìwọ náà tó ń fún létí so leléyìí ọ̀rọ̀ anabi leléyìí aya Qur'an leléyìí àwọn àlùfáà tí wọ́n ń sọ pé a gbọ́dọ̀ máa fi ká máa pe mùsùlùmí ká máa pè gẹ́gẹ́ bí ẹranko pé à ń pè à ń pè ní tó wà nú àwọn tíra àfikì táwọn àlùfáà kọ sílẹ̀ kálẹ̀gì rẹ̀ máa láì ṣe kó ní sábàbí ni kì í ṣe pé táwọn àfáà ń sọ ni pé ẹni tó bá ṣe tẹ bá wá forúkọ yẹn pé ẹ parọ́ mọ́ so abẹ́ alikọ́fù làwọn àfáà ti ń túwìtì ọ̀rọ̀ yẹn pé n tí kì í ṣe tèèyàn ká pé èèyàn bẹ́ẹ̀ ṣùgbọ́n olóṣèwádìí tẹni tó já tó bú àwọn sàhábì ànábì nìyí ó dẹ̀sìn rú táfà kan wá sọ pé ajá nìyóhun táwa sọ wípé wọ́n pè é lájá ìgbà táà kan wá fọ́jú gbogbo ìpa ní ìgbà tẹ́ pè é lájá náà ló tún wá burú fún un sí i tẹ́ kò burú fún un jù bẹ́ẹ̀ lọ tẹ́lẹ̀ so afẹ́ parọ́ máa wọn súnà àdẹ̀fẹ́ dìfẹ́ǹdì àwọn oní dìdíà so lẹ́yìn kò sẹ́ni tó máa gbọ́ yẹn nú àwọn tí wọ́n ń sọ̀rọ̀ torí pé mi náà máa ń sọ̀rọ̀ nípa ẹni díẹ̀ díẹ̀ àwọn tó sọ̀rọ̀ jù lọ wọ́n pọ̀ nú àwọn àfọwọ́ àwọn tí yóò tiẹ̀ sọ́kàn sílẹ̀ pé ẹ̀yin ọmọ kí wa tẹ́ ń sọ ẹ̀yin ẹ̀fílẹ̀ ẹ̀fílẹ̀ báwọn. so wọ́n bẹ ní káwá rí i pé gbogbo wa náà lájọ ń sọ gbogbo wa kọ́ lájọ ń sọ pọ̀lọpọ̀ náà fà àtọ́jọ pẹ́lẹ̀ yìí nìyí sọ̀rọ̀ ajá agége ọ̀pọ̀lọpọ̀ àwọn afá wa yìí nìyí sọ̀rọ̀ bọ̀ èmi náà máa ń sọ̀rọ̀ ẹ̀ sẹ́yìn bá dórí social mi kọ̀ọ̀kan tí ń bá sọ nípa ẹ̀ ìgbà míì ó so torí ẹ̀ ní kì rẹ̀ láwọn wá fà dẹ́ nínú ọ̀rọ̀ tí àwọn ti ń sọ pé wọ́n ń pè é lájà yẹn gan tó ti ń sọ pé àwọn òkè ẹ̀ pé kẹ́nìkan ó bá wọn pé ò bá àrùn àwọn ajá rẹ sí ni táwọn náà bí kò wọ́n lájá báyìí pé mi ò bẹ̀rù kó ráwọn ajá rẹ sí ni àbí nǹkan tó jọ bẹ́ẹ̀ kó ráwọn ajá rẹ sórí íńtánẹ́ẹ̀tì pé ká máa bú mi ká máa kí làwọn ohun kí nígbà tí wọ́n sọ tẹ́ ń báwọn èèyàn wí lórí náà lẹ́yìn náà ti sọ yẹn ó dàbí ẹni tó ní ẹ má pè ẹ má sọ ìzíyà nìyí tó náà padà ń lo ìzíyà tó ní ẹ má pè ẹlẹ́gbẹ́ tó padà ń lo ẹlẹ́gbẹ́ so kí ni ó yẹ ká ṣàkíyèsí àárín yẹn kò sẹ́ni tá a máa gbọ́ kínní yẹn tí òun ní fẹ́ sọ pé kèéta ló mú yín àbí kèéta ló mú yín máa sọ̀rọ̀ ohun tí ẹ̀ ń sọ yìí so gbogbo èèyàn lè sọ wípé òun ṣe kèéta mi òun ṣe kèéta mi so kálukú ni kó tún ẹ̀mí ara ẹ̀ ṣe ìyẹn jẹ́ kan so then àwa tá a jẹ́ ikhwa náà èmi fún wa ní ìmọ̀ràn ní so ìmọ̀ràn ẹni wípé tí àwọn afáà bá ń sọ wípé ìpè ní ajá ẹ̀rí pé Yorùbá ti máa ń sọ pé mo rí màlá ajá wẹ̀wù sọ ó fa báàgì sápá kan ẹnìkan tún lo kírímù ó búra àmì òun ọ̀bí yáyọ̀ máa ń fi yí nǹkan di wọn ẹnìkan sọ bẹ́ẹ̀ tí mo tún gbọ́ ẹ̀ á ní ẹsẹ̀sẹ̀ dín tọ̀ ìjọ tí Yorùbá ń sọ̀rọ̀ yẹn ìjọ tí Yorùbá ń sọ̀rọ̀ yẹn àti ṣùgbọ́n àṣẹ̀ṣẹ̀ wá rí ajá yẹn ni tó bẹ́ni tí ò bá ní àpọ́nlé fáwọn sàábì ànẹ́bùwà Muhammad kí lẹ́tàn tá a fẹ́ máa tanra wa lé e lórí kí la fẹ́ máa tanra wa lé e lórí tá máa bára wa jà ń torí ẹni tí ń yẹ̀yẹ́ àwọn sàábì ànẹ́bì ni ah subhanallah kọ́lọ̀ ṣàánú wa o ìkánú àwọn ọmọ àdàbíyà kọ́lọ̀ bá ní kó bá ní kẹ́ bàbá kàwálì àti bàbá ajá àwárí wọn mùsùlùmí la fi ń tọrọ àdúrà fún wọn o sóyí agbàgbọ́n láti ṣe tá a bá débi tá a ti yọ tọrọ bá débi a lè sọ pé léyìí wọn rọ́ǹgì ń bí tí ń sì sí nǹkan kan tí ó ṣe ọmọ kan nínú àwọn ọmọ àdàbíyà ni ó fẹ́ ṣe tẹ̀síìrì lórí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ wípé ń tí ajá agége ń ṣe yẹn náà ni o ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní sunkún ni mo wo kí ni ẹ̀ báyìí ah ó bẹ̀rẹ̀ sí ní sunkún lórí nǹkan ṣe yẹn tó káwọn oníṣúná tí a sọ wípé a di kinní mú ni kó wá jẹ́ pé yẹn là á máa wá fi sọ̀rọ̀ àwa lẹ́nu ó yẹ ká ṣàkíyèsí ara wa so then ẹ̀hún tá a bá ní ká máa ká máa àwọn rùdúùdù tó wà fún dókítọ̀ tí wọ́n sọ̀rọ̀ yìí nìyí nígbà táwọn rùdúùdù kọ́ tẹ̀yìn bá sọ tẹnu ẹ̀ ń gbà mí ayé ò ní kí ló bí ọ̀rọ̀ Yorùbá ní ajá kì í dédé gbó nígbà míì sì ní kùránì jámọ̀ pé ajá lè dédé máa gbóná. so nísìnyí àgbà wọn nǹkan míì sheikh Usaimin ọ̀rọ̀ ká bọ́jú ká ṣàdúrà ká fi bọ́jú sheikh Usaimin ló ní wọ́n mú mọ́kìkù yẹn náà àwọn sì gbà yìí hadith yẹn ní hasan bin majmu'i turuk nínú tíra àwọn míì so ibn hajar ni ó mú bẹ́ẹ̀ nínú mustalahul hadith sheikh Usaimin ní nígbà tó fẹ́ ṣe àpèjúwe àdíìsì tó jẹ́ tó wà hasan bin majmu'i turuki ní àdíìsì káfọwọ́gbọ́dú nígbà tá a bá parí àdúrà ni wọ́n lò tó túmọ̀ sí pé sáǹdì wọn nìyẹn lórí àdíìsì yẹn pé ó ṣe é lò lọ́dọ̀ tí wọn. so ẹni tí ò bá lónìí tó wọn ò bá rí kó ṣe é lónìí kò túmọ̀ sí pé kó rọ́bì ṣirú àwọn bàbá yẹn yẹn láwo nígbà. ṣé a ti gbọ́ dókítọ̀ ní ní dọ́kà ìmí gbọ́ lẹ́sọ̀ kan kọ́ wọ́n ń play kẹsẹ̀tì yẹn ní inú ṣọ́ọ̀bù wọn bó jáde síta wọ́n ń gbọ́ wọ́n ń ṣe tẹ̀símù wọ́n sọ̀rọ̀ nípa aksamul miya iye tí ìran omi pín sí so àwọn àfáà ní pín alma'u wọn pín sí méjì aksamul miya àwọn àfáà mi pè ní méjì àwọn àfáà mi pè ní mẹ́ta sáǹdì tèmi hátàlíọ́ mẹ́ta lè nígbà so sáǹdì ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà náà dẹ̀ ní àwọn àfáà mi dẹ̀ ní méjì ní dókítọ̀ méjì làwọn gbà but kí ni problem tó wà ń bẹ̀ ni pé ńgbà tí wọ́n débẹ̀ yẹn tí wọ́n sọ̀rọ̀ yẹn tán wọ́n sọ sáǹdì àkọ́kọ́ wọ́n sọ kejì àwa ní àti pé làákàyè tó bá pé yóò mọ̀ wípé ìpín omi ojú méjì lọ wàláì mo gbọ́ àkáǹtì dọ́rọ́bìlì káàdà tó bá jẹ́ irọ́ ni kọ́lọ̀ ń jẹ mí yẹn so mo fetí gbọ́ kíní yẹn ní ojú omi la pé kì í ṣe tó sáǹdì tèmi but mo wo àwọn àfáàfáàfáàfáà tí wọ́n ba ba ba ba wọn lọ nìyí tí wọ́n ti mú sáǹdì yẹn sórí wọn ò pé ni èèyàn ní mọ́ kíkò kan ní kò túmọ̀ sí pé kẹ́ rọ́bìṣì àwọn tó já àwọn àfáà tí ó ti ń bẹnu àkọọ́lẹ̀ sáàdì méjèèjì láka kálukọ́ mú yìí tó bá tẹ̀wọ̀n lẹ́nu ẹ̀ ní láì ṣe ti tẹnu ustaazu wa kan mi ní dárúkọ wọn kọ tíra sírọ̀ kan mo ti kọ́ ọmọ mi kan rí so tíra sírọ̀ yẹn àwọn ni wọ́n sọ̀rọ̀ yẹn o ẹnu wọn mo sì ti gbọ́ pé àwọn gbé e fún wọn pé ká bá wọn ṣe tẹ̀kídéèmù fún tíra yẹn tẹ̀kídìmù táwọn ní ká bá wọn ṣe fún tíra yẹn wọ́n ní ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní béèrè ọ̀rọ̀ kan lọ́wọ́ àwọn àwọn ni àfin kí ló fà tó fi já sí pé àwọn tẹ̀síhàt tí n tán pè ní tẹ̀síhàt ni pé ìgbédájọ́ lé hadith kó lálàáfíà pé wáyé tó fi já sí àwọn ìdájọ́ Albani lórí àwọn hadith kó lálàáfíà lẹ́lòjù wọ́n nítorí pé àwọn rí wípé Sheikh Albani wọ́n ráìtì níbẹ̀ làwọn ti lò ó àwọn alẹ́ni tí ò bá wá gba ti Albani ń kọ́ òsáàrù àyẹ̀lá kọ́ ẹni tí ò bá gba àwọn ló mọ nǹkan tí ó rí wọ́n dẹ̀ gbé tíra ilẹ̀ fáwọn oníṣe tẹ̀kídìmọ̀ ẹ̀ mọ́ òsáàrù tó kọ tíra yìí ló sọ ọ́ nì ṣe mọ̀ bóyá àfa mi náà ṣì rántí. so ibo la fẹ́ ka yẹn sí ibo la fẹ́ ka yẹn sí ṣé òsèyìn lẹ́ ń sọ̀rọ̀ tẹ̀síwìrì ń kan ní tẹ́ láwọn yòókù ẹ ti bá so àwọn ilẹ̀ ń sọ wípé àwọn àyókù rẹ̀ ṣe kiri wọ́n ti bá a wí ṣé kò tẹ̀míìn sí eyín àwọn àyókù rẹ̀ wọ́n ti bá a wí àwọn òní gbọ́rù yẹn ní kára balẹ̀ so yóò ti máa mú yóò ti máa bí àwọn kankan sí yẹn lábíá bó lẹ́nu ìṣe ṣe báyìí pẹ̀lú àwọn àfa bí ìgbà tí yẹn fẹ́ já ráǹkì àwọn àfa yẹn tí yẹn fẹ́ já wálẹ̀ so torí àgbo àwọn nǹkan yìí míì náà tún bẹ tó já pé ó pọ̀ nínú àwọn nǹkan tó já pé yẹn ti ṣe sí gbọ́ kó tó di pé yẹn ń sọ̀rọ̀ so torí ẹ̀ kọ́ lọ́wọ́ Allah subhanahu wa ta'ala kí ó sàánú so káwo bíi nípa hukmu masil wajhi bil yadayn ba'da kẹ́yìn ó fi ọwọ́ pa ojú pẹ̀lú ọwọ́ méjèèjì lẹ́yìn àdúrà al-jawab béèrè béèrè ni wọ́n ní yàrá ba'du na ilmi annahu min as-sunnah àwọn àmì inú àwọn àlùfáà ẹ̀sìn sunna ni ṣé kò fẹ́ yẹn ni albabu masuhu ni liqa'at albabu masuhu wọ́n ní sheikh usamin àwọn ni wọ́n ń sọ̀rọ̀ yìí wọ́n ní àwọn àlùfáà mi gbà wípé sunna ni wa yara sheikhul islam annahu min albid'a wọ́n ṣùgbọ́n sheikhul islam ta ni wọ́n ń pè bẹ́ẹ̀ ibn taymiya gbogbo wọn láti mọ̀ àwọn ní bid'a ni. وهذا بناء على صحة الحديث الوارد في هذا wọ́n ní eléyìí àwọn àdájọ́ yìí níbàámu sí ìlàlàáfíà hadith tó wá nípa والحديث الوارد في هذا حديث تسي sì wá قال الشيخ الإسلام الفاوى ابن تيمية الصويقي موضوع ولموضوع موضوع يعني مكذوب على الرسول صلى الله عليه وسلم ثم قرر ما النبي والذي أرى في المسألة شيخ أسلمين وفهمه إن تيا وان ري نقرأ wọ́n ní ṣùgbọ́n yìí tẹ̀mí rí nípa ọ̀rọ̀ yìí ni pé annama masaha la yunkaru alayhi ó ní pé ẹni tó bá fọwọ́ bọ́jú lẹ́yìn àdúrà àní takò ẹni tó bá fọwọ́ bọ́jú lẹ́yìn àdúrà ní kò ní di ká takò ká lè má wa man lam yamsah la yunkaru alayhi ẹni tí ó bá ti ṣàdúrà tí ò fọwọ́ bọ́jú kò ní di ká ṣe kí ni ká takò wa huwa aqrabu ila sunnati mimman masaha ṣùgbọ́n yìí tó súnmọ́ súnná jù òun náà ni ẹni tí ò fọwọ́ bọ́jú. so ọ̀rọ̀ sheikh osemin nínú síra silsilatu liqa'at al-bab al-mabsu' òun náà ni ó jẹ́ fatiwa one hundred and ninety seven. so eléyìí ká ṣàkíyèsí àwọn nǹkan ni àwọn ọ̀rọ̀ míì kún bẹ tó yá pé ó lè yẹn gbọ́ include wípé ẹ má pẹ́gún lẹ́kọ̀ọ́ ẹ̀kíní àti gbogbo àwọn nǹkan yẹn ní pòlì yẹn ṣe máa gbọ́ tí yẹn dẹ́mọ̀ pé sáàdì yẹn wrong ẹnìkan nínú nǹkan tí mo gbọ́ tẹ́nìkan sọ ó lòun wà ní halkọ̀ wọn jọ ká gbogbo èèyàn lè mà tán sóyè but ẹni tí ó mà tó yẹn ń gbà mí ó lè mà nǹkan kan téèyàn ò mà bọ́rọ̀ mà ṣe ni ẹni tí ó mà tó yẹn wo ti Imam Malik tí student wọn ń sọ pé òun ma eléyìí sọni tí ó mọ̀ sí tóyàn ó lè sọ ó lè ó lè mọ̀ kankan jù yẹn lọ sọ ẹnìyẹn ló ń jókòó ní halkọ láwọn àwa ìlúgbà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dé bóyá ẹnìyẹn náà wà ń bí yẹn mọ̀ so wípé àwọn ní káwọn èèyàn máa dárúkọ àwọn nǹkan tí yóò bá téèyàn lè ṣe lórí irun tí yóò bànú jẹ́ nìyí wọ́n ní ẹnìyàn dárúkọ pé téèyàn bá sí tó sọ alhamdulillah wọ́n ah à ìyẹn ti bànú jẹ́ tipẹ́ ẹnìyàn ní à gbà tó ń sọ̀rọ̀ ìwọ̀n òpin àwọn àfáà tó ń ti gbọ́rọ̀ yìí lẹ́nu wọn kò ń ṣe ọ̀kan kò ń ṣe méjì kò ń ṣe mẹ́ta tó ń ti gbọ́ dáadáa ok bọ̀ wọn ò bá ìdájọ́ wọn yẹn létà di oṣù mẹ́fà sí méje lẹ́yìn ìgbà yẹn wọ́n padà tún wá ń tírìtì masala kan lọ á wá yà síbi yẹn so pé àwọn nǹkan míì ń bẹ tó yá sí pé àwọn yóò máa rò kó ba àrùn ó ba àrùn jẹ́ kò dẹ̀ ba èrò jẹ́ wọ́n mú masala yẹn wọ́n fi ṣe àpèjúwe ẹni ẹ ló ti rí pé òkè ó dàbí kí wọ́n ẹ̀ṣẹ̀ gẹ́ẹ̀tì kínní yẹn ni ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kì í ṣe àléébù ni but àwọn èèyàn táwọn ẹni yẹn ti kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn ibi tẹ́mi fẹ́ fàyọ nìyẹn àwọn nǹkan lòún ti kẹ́kọ̀ọ́ yẹn lọ́dọ̀ wọn tó ti yé e tẹ́lẹ̀ kẹ́yìn wá pìrìsẹ́ńtì àwọn èèyàn bí gbà pé wọ́n yé ṣe àfa ta fẹ́ gbà yẹn kò sẹ́ni tó máa gbà yẹn so àwọn nǹkan tó bá ń dá wàhálà alẹ́ ní ẹ jẹ́ ká mọ̀ ọ̀rọ̀ kì í takọ́ ọ̀rọ̀ ìtarakọ́ ọ̀rọ̀ ìlarakọ́ so tí ẹ bá tó ibi tá a la gbọ́ ẹ̀sìn yédè yìí kọ́lọ̀ kó ṣàánú wa kó ṣọ wa bí aburú ṣe tán tí ẹ bá tó ń tara ẹnìkan tó má jùyàn lọ àbúdá fún jùyàn lọ àbí àwọn èèyàn ń tẹ̀lé jùyàn lọ ní láì sí iyèméjì ẹ̀yìn ò nígbàgbọ́ sí kádàrá ni èèyàn gbàgbọ́ yìí tí wọ́n ń pè ní àlọ́kọ́dà torí pé kó o bá ṣe kìí tajù bẹ́ẹ̀ lọ èyí tí ó gbẹ̀yẹn náà ni kò ní hypertension ìyẹn ò túmọ̀ sí pé kí tiẹ̀ dùn tiẹ̀ o sì lè gbé tiẹ̀ fún òun tẹ́yìn bá ti gbọ́ kádàrá yé kò ní máa ṣe kìí ta àwọn yẹn so lẹ́yìn náà ni pé ní àwọn tí wọ́n jọ máa ń ṣe lecture ní ibi tí àwọn ìmáàmù dárúkọ mọ́ṣáláṣí yẹn nígbà yẹn Nurul Huda wàláhì èmi yìí gan fúnra mi mo máa ń sọ fún àwọn èèyàn pé ẹnìkan ṣoṣo mo lè rẹkọmẹ́ndì ń bẹ̀ yẹn òun náà ni ẹni báyìí. ẹni tó sì níbẹ̀ náà mọ̀ wípé àsìkò tí wọ́n lè ró máa ń pọ̀ jù ẹnìyẹn náà sọ kọ̀ǹfàmù fáwọn tó súnmọ́ pé òun mọ̀ wípé àsìkò wọn lè ró máa ń pọ̀ so tó bá fẹ́ bí ṣe oúnjẹ fáwọn èèyàn ní ìfọ̀rù ní tí wọ́n máa ń pọ̀ yàtọ̀ tó kọ́ mọ̀ pé àsìkò ní èrò pọ̀ èrò bẹ ní kọ́kọ́ àwọn èèyàn tí wọ́n rí pẹ́yìn lẹ da látọ̀dọ̀ àwọn àfáà kan tí wọ́n jáfa àwọn wọ́n dájọ́ dájọ́ síbẹ̀ ni yóò tó wá rí pé àwọn àfáàyàn náà wá di oníke tara oníkíní kan tó gbóró àwọn gbólóhùn bá yẹn kí ni a máa ṣọ́ra fún yóò máa bí wàhálà kọ́lọ̀ wọn bá Allah subhanahu wa ta'ala kó ṣàánú wallahi hatta al-yawm mo nífẹ̀ẹ́ wọn dáadáa mo nífẹ̀ẹ́ wọn dáadáa ní but mo kàn rí wípé wọ́n lè ní ẹ̀dá ọmọ mi sì lọ lẹ́kṣọ̀ wọn gan ní yìí náà ṣe gbẹ̀yìn yìí so mo nífẹ̀ẹ́ wọn ilé mi àwọn ọmọ mi máa ń pè lẹ́kṣọ̀ wọn dáadáa ní so omi ìdẹ̀rẹ́ nìkan tó ń pè lẹ́sọ̀ rẹ̀ fún mẹ́gbọ́ lẹ́sọ̀ wọn àti mo sọ bẹ́ẹ̀ ni ẹni bá sọ fún nílé ó lè jáde kó wá sọ mi sọ fún yàn kan rí mi láti gbàtà ti rí pé no wọ́n fẹ́ wọ́n fẹ́ tọrùn wọn bọ ẹgbẹ́ ni wọ́n yìí ṣe ẹlẹ́gbẹ́ àmọ́ a rí pé àwọn yẹn because in tí wọ́n kọ sínú òwe tí wọ́n fẹ́ present gan àwọn nǹkan mi yàtọ̀ sí tí wọ́n padà ń sọ ní jòkó tó bí ti sí náà yẹn nǹkan kọ sínú òwe nusa kìíní ẹ̀ ń bẹ wọn ṣé wọ́n mú wọn ń jọ́kàn ní tí a káwo tí wọ́n kọ sí kìíní ó yàtọ̀ á wo lábìrì pé á ah, kìíní yìí sọ̀rọ̀ wọn wọ́n ti kó ọrọ kan wọn ti sọ fún wọn nípa àwọn èèyàn kan lóbi tó torí ẹ̀ kò sẹ́ni tó kórira afáà súnà ni wọ́n wàláhì afáà súnà ni wọ́n ẹ̀ tá a bá ń sọ fún àjàkátìrà kan ò gbádùn kì í ṣe ibi tiwọn bóyá tó bá ń gbọ́ kan tó mú tábàlà àwọn dàkátìrà kan ò gbádùn à ń sọ kọ̀ǹfàm fún àwọn dàkátìrà kan ò gbádùn a máa yẹ yín kó ń bẹ̀. ayọ̀ dr fọdùlù náà kó ń bẹ̀ ẹ̀hẹ́n àdárúkọ èèyàn má tó jẹ́ bó ti jẹ́ wallahu a'lam. alhamdulilayi wa salatu wa salam ala rasulillah àti ọlọ́ọ̀bá kí ó ṣe àlékún dáadáa fún gbogbo àwọn àfáàwà lórí àwọn àlàyé tí wọ́n ṣe fún wa yìí ṣe rí tí a bá ń gbọ́ àwọn àlàyé lọ́kùnlọ́sì tí wọ́n mú wáyìí fún àǹfààní oníkálùkù wa ni kò sí nǹkan tí a fẹ́ gbà ń bẹ̀ pé ká lè mọ ohun à ń sọ kó lè yé wa dáadáa òun ni wàláhì ah, ẹ̀sìn bó ṣe jẹ ẹlòmíì lógún ó jẹ wà náà lógún wàláhì gbogbo ilé tá à ń ṣe yìí àfi ń dáàbò bo ẹ̀sìn ni àfi ń dáàbò bo ni. nǹkan tí ó ṣẹlẹ̀ ní two thousand and seventeen ló tún fẹ́ bí wàhálà ní twenty twenty tó bá dá sí pé àlàyé táwọn yẹn ṣe nígbà yẹn kò ì tún kò tí yé ìsìn náà á èmi fẹ́ ní problem pẹ̀lú ẹni tí ọ̀rọ̀ kan dandan tí yẹn bá dẹ̀ wo fídíò yẹn ẹ mọ̀ yí pé á bóyá àwọn tó ń gbọ́rọ̀ fún wọn ni o bóyá àdámọ̀ tí wọn náà lè àwọn kankan bẹ tí ẹ bá wọn ní láti jókòó kún wọn check ẹ rí èsì sẹ́mínà two thousand and seventeen sẹ́mínà yẹn nìyí bí nǹkan ṣe dúdú fáwọn èèyàn nígbà yẹn bí sí nǹkan ti yáwó èèyàn ó kì í gbà tí wọ́n rẹ́sì ẹ̀ rẹ́sì ẹ̀ kọ̀ndẹ́mù àwọn nǹkan tó jáde níbi sẹ́mínà tó fọ́ ń mọ̀ sẹ́mínà yẹn gẹ́gẹ́ tó dá wà lálẹ́ tọ́lẹ́ fi ṣe dámjù ọ̀rọ̀ ti yé gbogbo àwọn èèyàn tọ́lẹ́ fi kó wa papọ̀ sọ́dọ̀ àwọn ìkọ̀wánu pé àtàwọn àkọ̀wánu kí dáwà wa àtàwọn bídíà oko papọ̀ ẹ tún máa rèézì ẹ̀ síbẹ̀síbẹ̀ náà ẹ tún fẹ́ mọ justify àwọn kankan nínú àwọn kan tẹ sọ ń bẹ̀ ó kù díẹ̀ káàtó ó kù díẹ̀ káàtó because níta yẹn nìyí àwọn ẹlòmíì tí nǹkan ò yé gan nígbà yẹn nìyí nǹkan ti padà yé wọn kódà àwọn tí wọ́n fẹ́ ṣe dáńdù náà nìyí wọ́n padà come out so the same time náà yẹn náà lẹ́yìn tí wọ́n fẹ́ sọ̀rọ̀ ó ṣẹlẹ́gbẹ́ kò ṣẹlẹ́gbẹ́ kò ṣẹlẹ́gbẹ́ ṣé linguist nìyí nìyí ẹni tó bá kọ́ di Yorùbá ẹni lè máa sọ pé tàkà tútù àbí ẹ̀sìn takasúlù fíkìlì mọ̀kọ́rọ́ náà ẹ̀ tó bá sọ́ di yorùbá láti ẹ̀tún lè kojú wo pé eléyìí o yorùbá linguist lélẹ́yìí ẹ̀ ṣe linguist àárẹ̀ ṣe linguist bó o láti gbá nǹkan tẹ́lẹ̀ kan sọ dànù nínú èdè kínní bó lè ní ìjọba yóò sí nǹkan nìyẹn ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé ìtẹ́ race against wa àwọn nǹkan tí kò rí bẹ́ẹ̀ ni tẹ́ ẹ sọ lẹ́nu yín gangan alákọ̀ọ́kọ́ ẹni. E ìkànnù wọn sọ yí pé ó yẹ kẹ gbàyọ̀ǹda kẹ tó bá ṣe wá àtìlẹ́ kò ta ló sọ bẹ́ẹ̀ ẹ bẹ̀rù ọlọ́run ẹ bẹ̀rù ọlọ́run rẹ́kọ́dù wà tó fi ẹsẹ̀ tó sọ bẹ́ẹ̀ pé ó yẹ kẹ gbàyọ̀ǹda kẹ tó mọ wá ṣe wá sí ẹlẹ́ẹ̀kejì ok ẹ sọ wípé ẹnìkan lóhun ó sọ ọ̀rọ̀ sí yín ẹ rí mọ́tò <laughs> ògbó ẹ̀kọ́ lẹ̀ ẹ wọ Kaduna báńkọ́ ló ṣe rí bẹ́ẹ̀ wọn bẹ́ẹ̀ gbọ́ ẹ sì lè gbọ́ kí gbàgbé kó ṣẹlẹ̀ ẹ́ wọ́n rí mọ́tò gbọ́sọ̀ lẹ̀ wọ́n wọ sí kánù báńkọ́ nǹkan à ń ṣe lálàyé ni wípé tó bá dá sí pé nígbà tí ẹ dé àbá tẹ́wọ́ gbà yín káàkà yẹn kún nínú àwọn àfáà àfáà tún náà àfáà sọ̀nà fi yà ah, àwọn èèyàn tó ń bẹ lẹ́kọ̀ọ́ yìí kì í ṣe àwọn àfáà Amẹ́ríkà nìkan là ń sọ̀rọ̀. gbogbo àwọn àfọ onísúnà tó ń bẹ nílùú Lagos state pátápátá wọ́n rí ẹgẹ́ bí àfọ onísúnà náà fi ń júwe yín fún àwọn èèyàn yín pípọ̀ ẹni tẹ́ ẹ lè mọ gbọ́ wà sí oní ẹni yìí kìí Saudi Arabia náà darí dìsí a lè sọ fún yẹn kan lọ gbọ́ wà sí wọn. ok ni ah ẹ̀ẹ́rì mọ́tò èkó lẹ̀ ẹ̀wọ̀ kàdúrà yẹn ni pé ẹ̀ẹ́ni wọ́sẹ̀kọ̀ ẹ̀ẹ́ni wulẹ̀ wọ́sẹ̀kọ̀ bọ́ tí wọ́n tẹ́wọ́ gbà yín bẹ́ẹ̀ sì wá sí nìyí ẹ mọ̀ lérúpa lẹ́kọ̀ọ́ ọlọ́run ló ń pín torí ni kò yẹ lómi ẹ̀lómi àní ẹ̀sùn kọ̀ọ̀kan ṣé ẹ̀yin lè rẹkọmẹ́ndì ni ẹ má tara rẹ jẹ má tara rẹ jẹ ìyẹn má èèyàn eléyìí lára so níta bá bá ṣe rọ́dù fún ẹ lórí ẹ mọ̀ ọ́ dẹ́gbó lóhùn ọ̀rọ̀ èébú èébú èébú èébú èébú ìgbà tí mo wo fídíò yẹn wọ́n rò pé abẹ́ni yìí náà kọ́ ni ẹ̀yin lẹ́ ń pe Sheikh Albani Sheikh Albani ẹ̀ kásísì làbá Albani ah Albani tẹ́ ẹ ti fàyà ẹ ti ẹ fàyà yẹpẹyẹpẹ lórí ọ̀rọ̀ nìkọ́ọ̀bù oníṣẹ́ sọ lórí ọ̀rọ̀ ẹ̀ náà ọ̀rọ̀ ẹ̀ kí ni kákáwọ́ sí dáyà nígbà tá a bá dé níbi rùkú ó ní jẹ́ ìsọdẹ́ sí ròyìn àgbáni lójú àwọn èèyàn lójú àwọn ọmọ kéékèèké àgbáni ọ̀nà ilẹ̀ wọn lòun sílẹ̀ abẹ́ ti gbara ilẹ̀ lé ọ̀rọ̀ káfọwọ́ bójú ṣíkàpù rọ̀wùf àwọn sì lè yí àwọn sì yànnà náà wọ́n sì yànnà náà ọ̀rọ̀ yín wọ́n ṣe rọ́ọ̀bù fún níbi díà wọ́n béèrè béèrè nípa ipò òkè ọ̀rọ̀ ìfọwọ́bójú o ẹ̀rọ bàbá onígídà kan tàbí kẹ́yìn tó sọ̀rọ̀ àwọn àfa amẹ́ríkà wọ́n ti ń sọ̀rọ̀ ìsọ̀pọ̀tì yín wọ́n ti ń fáyẹ̀ ẹni yẹn wọ́n tẹ̀ tún ṣàdúrà fún yín kò sí ìdá pẹ́yìn náà bá jó ní kìtì náà ẹ ní rétí tẹ rétí níbi níta rétí ẹ̀yẹ kì í ṣe ẹ̀ka lọ́sọ pé máa bẹ èbú kì í ṣe níbẹ̀rẹ̀ ti bẹ̀rù pé ẹ nǹkan sọ pé ẹlẹgbẹ́ ẹlẹgbẹ́ pé ẹ dà pé nǹkan rọ́ọ̀lù ni ẹ̀dẹ̀ kí n máa bẹ èbú àwọn asúnà ìjọba ìka bẹ èbú ẹ mọ́tẹ́ká bẹ èbú nǹkan rọ́ọ̀lù ni ẹ̀ ń nǹkan rọ́ọ̀lù ṣe nìyẹn ẹ̀yin lẹ́ ń bẹ èbú dù náà ẹ̀yin lẹ́ ń bẹ èbú dù tó eléyìí nísìnyí táwọn sọ yìí ẹlòmíì ò rí rí yẹn rò bá sọ tó fi sí padà lẹ́lòmí ò wá rí di mú ẹlòmí olómi yóò tún mọ gbà èwo wá inú rán àbí gbóngbà tí wọ́n sọ̀rọ̀ eléyìí ò da náà eléyìí ò da ọ̀rọ̀ two thousand and seventeen ọ̀rọ̀ ti ọ̀rọ̀ dáàmù ti àwọn tó fẹ́ kó lọ. ẹ̀hẹ́ lẹ́yìn akọ́sórí Facebook àti sínú wáàsí apàdé nílùú kan ní Kwara mọ́tò wọn táyà yẹn lọ́lẹ̀ èmi sheikh amaldin sheikh abdulkof àwọn tá a bẹ́ wulẹ̀ nìyí tayọ táyà wọn adẹ̀ ti àrètírẹ́sẹ̀ pẹ̀lú táyà mi táyà àwọn mọ́tò sẹ́rà ni wọ́n gbé wá nígbà náà lẹ́yìn ìgbà tá a ti ṣe rọ́ọ̀dù fún wọn tó wáyé pé ẹni wa ni pé kò sẹ́ni tó mẹ̀yàn bú tó ti yé alihamdulilayi àti ọlọ́dọ̀ ẹ̀nìkan àti ọlọ́dọ̀ yìí àgbà yẹn gẹ́gẹ́ bí àfáà bẹ́ẹ̀ ni àfọwọ́ ní súnà ṣùgbọ́n àti lọ́dọ̀ yìí so ìgbìyànjú bá ta sí wa á kà sún sọ̀hún fáàtì lélẹ̀ so ẹni tó bá gbára tán pẹ́lá tètè gbára ta òdodo làwọn dìfẹ́ yìí àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ ti sọ tẹ́ ẹ ti sọ tẹ́ ẹ ti sọ lẹ́kọ̀ọ́ tẹ́ ẹ fi ń kàn dẹ́mu àwọn èèyàn fi ṣe tọ́jú àwọn èèyàn àwọn ọ̀rọ̀ yẹn lèyí àwọn ọ̀rọ̀ yẹn ti pọ̀ jù àwọn ọ̀rọ̀ yẹn làwọn èèyàn fèsì sí nígbà yẹn gbà tó wẹ̀ dẹ̀rí kẹ́ẹ̀tún sọ̀rọ̀ bẹ́ẹ̀ mọ́ tọ̀ ọ̀rọ̀ ti parí nìyẹn ẹ̀ wá ń retí ọ̀rọ̀ oníbìdà ni wọ́n bí yín ó ṣe wá kan tàwọn onísúnnà bí ìgbà ìpẹ́ ti lóyún ọ̀rọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lẹ́fẹ́ sọ láti jọ ọdún mẹ́rin sẹ́yìn ẹ̀tọ́ wá ń sọ̀rọ̀ ẹ̀jẹ̀ tó pọ̀ náà sẹ́mínà yẹn o ọlọ́mọ dúpẹ́ o because ní tẹ́mi gbọ́ mo ṣe lẹ́sọ̀ kan ní sùúrù lérè local government bàtí mo parí tán ẹnìkan wá bá mi àgbàlagbà lẹ́nu yẹn alẹ́ sixty ẹni àwọn sọ fún mi pé ah ṣé mi làbúrò bàbá mo ní bẹ́ẹ̀ ni ah ìzákanná ó lóun ti fọwọ́ òun wá láti pé òun fẹ́ẹ́ ní mi sójú wọn á ní ṣe kò sí ó lóun gbọ́ lẹ́nu dókítà náà sọ̀rọ̀ yìí gangan náà ni báwọn òun bá wọn jáde lọ sílùú sẹ́yìn wọn náà ah, ọlọ́run ló fi àwọn ikhwa tó wà lẹ́kọ̀ọ́ fi ṣàánú àwọn yìí pé ah sẹ́mínà yẹn wọ́n fẹ́ fi kó àwọn kan sínú rógà ni ok definitely sẹ́ni yẹn sọ kò rí bẹ́ẹ̀ mọ́ nìyẹn ṣé kò rí bẹ́ẹ̀ mọ́ náà nìyẹn tó ẹ ẹ sọ yẹn ọ̀rọ̀ lẹ́gbẹ́lẹ́gbẹ́lẹ́gbẹ́ kò tún yẹn ọ̀rọ̀ ẹlẹ́gbẹ́ ẹni ẹni tó ń ṣẹgbẹ́ tó bá pé àwọn ẹlẹgbẹ́ ẹlẹgbẹ́ oṣù náà mọ̀ níjọ́un ẹ àwọn ẹlẹgbẹ́ ìjọ náà ti ti wà yín ò tuntun nínú tẹ́tí sọ pé máa bu èébú kọ́ máa sọ pé èèyàn kan ẹlẹgbẹ́ ẹsẹ̀ náà bẹ̀ ẹlẹgbẹ́ owó ọmọ ìlú náà bẹ̀ ẹni kọ́ pé nìkan lẹ́yìn alájà sọ mẹ́ pé àwọn òbẹ̀rù ti ti wá o àwọn òbẹ̀rù lábẹ́rù ẹ̀yin gan ni kẹ́ ẹ chẹ́kì ara yín pẹ̀lú ìlera ẹ gbà yí pé ntẹ́ni ẹ sọ̀rọ̀ ok àwọn ọmọ àwọn ajá rẹ̀ tó fẹ́ràn sí yín ṣé ajá ni wọ́n ni ẹ ṣé ajá wà lórí tádẹ́sì ni ṣé báwọn èèyàn lẹ́ ń bá wí nítorí sọmọ kan náà nìyẹn ló yẹ pé nígbà tí rọ́ọ̀dù yẹn wáyé nígbà yẹn nìyí tọ́nà seventeen wọn náà ah, ó yẹ kẹ́ lọ bá wọn ni ó yẹ kẹ́ lọ bá wọn ni ó yẹ kẹ́ lọ bá wọn ni ok nísìnyí o lè jáde o lè ṣe rọ́ọ̀dù fún dr dr fadil ó mọ̀nà owó ó lè lọ bá wọn ìlara eléyìí náà àwọn òlíyàn ṣe ṣe rọ́dù fẹ́ nìkan tá bá ti gbọ́ òdodo ló bá fẹ́ sọ ẹni ká bẹ̀rù ọlọ́run tó ti yàn gbá òjò yàn lójú òdodo tó fẹ́ sọ òun náà lè kó sọ lóyìn bá ta síyàn wọn ta sí padà bó ìjẹ́ nìyẹn ọgbọ́n ọ̀la. náà jọ̀dá ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ àti àwọn màṣáyé kò ọ̀lùfọ̀dọ̀lá ọlọ́mọba aláà kó jẹ́ kí ariwo pẹ́ kú dáadáa nísìnyí báyìí ẹnu débẹ̀ ẹjọ́ ń tó lọ́lọ́ abẹ àwọn ṣùyókò wa pé a padà wá ní àsìkò díẹ̀ tí a bá ti kírun tán ẹni